But they check everything. The ammunition, the rifle, the pistol, everything but that. Máa padà tẹ sójú ìyá ẹ ni o. Ah, shut your mouth! Aṣàkẹ́ mo ní kí ló ń ṣe mí. No, no, Daddy, Aṣàkẹ́ kọ́ nílé ìṣe ṣùgbọ́n nílé. This is really getting serious. I'm equally confused. Mo lo ti mo dáàdì mi. You sound so dumb and stupid. Látijọ́ ta ti ní omú kan wálé to omú kan wálé, ìkànnì mo rí ìyẹn. Olùfẹ́ kìíní tí mo wọ̀ wá dé. ṣé mi wàá dá tó láti fún ọmọ yín ni. ta ni bàbá ẹ. i'm their dad. bàbá bẹ ó máa fojú sunkún ọmọ yẹn. what a prize what a time. ẹ má sọ fún mi pé kí n fi ọbẹ̀ kankan sílẹ̀. authority àṣàkẹ́ ni mo tẹ̀lé bí ọ̀pọ̀ dájú eré. wonderful. wonderful alright ẹ wo um, ẹ jọ ṣé ẹ lè wá kóra yín máa lọ sílé yín kẹ lọ parí family meeting that's rude. jọ sọ fún mi irú ọkùnrin wo gan ló fẹ́. kọjá abìnrin òṣì lẹ́sìn. bóyá kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó ń sọ ó lójú tì mí. ó dé kúre. ó dé gẹ́fìlà bí olóṣù dé lanu dé bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ lẹ́nu iṣẹ́ yàn ni wọ̀nyí ìṣá ó wà responsible kò ní yẹ. ṣé kìí dẹ́n ṣe pé ọ̀rẹ́ náà ti di àwọn obìnrin tó jẹ́ pé kọ́kọ́ wọn tó sọ̀rọ̀ wọn ti lọ́ọ̀kẹ́. gbogbo wa pátápátá la mọ̀ wípé adìyẹ ni gbóyèga kì í ṣe ajá. mákindé. bí wọnú yàrá kí lọ rè sínú fún ọ mo yí ọ ní tààràtààrà. ṣé mo pé of recent mo pàdé wọn lórí social media. oh they award me with contract about one twenty million naira. ibi táwọn ayé ìkéwé kọrin bí èrè bí èsì mọ́sálásí bí èsì ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀mágẹ́tì jàǹjàkulù jà ni wọ́n ṣe bí ẹ̀lírí ògẹ́tì jàǹjàkulù jà òun ló sì mọ̀ ọ́ lù jàǹjàkulù jà kò sí kankan mi tí wọ́n ṣe ìwé ẹ̀gbà tá a bí ikú nìkan. about why táwọn ọkùnrin ya olórí burúkú báyìí náà. tọ́ àìpọ̀ nílà àkáyọ̀ ní bèrè question ìwọ òpó náà di akídandani. tí n bá tiẹ̀ máa wá fẹ́ yàn mi ò lè fẹ́ rú ẹ̀ be honest ó ń ṣe ra ẹ̀ gan aláboyún tó bá ti lóyún tó bá dẹ̀ sunkún ní táìmì ọmọ náà náà máa sunkún. ní wákàtí ọwọ ìyá fún ọmọ yìí lórúkọ orúkọ ọmọ náà ni Ayọ̀mídé. màlúù kí ọ yóò wèrè. jọ káláwọn ajínigbé ti jí ọmọ yẹn gbé ṣé wàá lè wá ń sìn kò fẹ́ wá bí. ìfúnnisẹ so ojú èmi àti aṣìtúnwá rí. a jẹ pé òótọ́ ni ọ̀rọ̀ Yorùbá tó máa ń sọ pé ẹni tó lórí kò ní fìlà. yes ẹni tó dẹ̀ ní fìlà gan náà kò lórí. tówè bá jẹ tẹni téèyàn ò bá fèsì ẹ̀rù àti ìjà ló ń bà. ìjọ kí ni problem ìwọ tàbí ọkọ mi kiri yọ ìyá ẹ orí ẹ ti bí kọ́wé ìwúrí fún mi ò gbọ́ rí kéèyàn ṣì máa faṣọ tọmọ nídìí àti kò sówó láti rà dá ìgbà. àwọn olúwa kì í ṣe. pẹ̀lẹ́ ọkọ mi a kú àtàárọ̀ ah. òun òun yẹn ní agbára ah. wọ́n jọ ọkọ mi tó bá ti sinmi díẹ̀ jọ ṣọ́ra àwọn ọkọ̀ àṣàrà ta kó wá yẹn wàá kó sẹ́yìn then àwọn tray yẹn náà jẹ́ ká fọ̀ kúrò. mọ́mí ẹ ṣe jẹ́ ká fọ àwọn tray yẹn ló lọ ó ti rẹ̀ náà. Oh. má jẹ́ ká fòkè síwájú sinmi jẹ́ ká kúkú pọ́n òkè yẹn lẹ́ẹ̀kan náà ó ti yẹ ọ̀la ń sìn àní tètè tún jí a máa lè sùn dáadáa ó ti yé ẹ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ tó bá ti sinmi kì í ṣe sìn sìn sìn sìn sìn sinmi díẹ̀. a ah. ah. ah, mi mu gàrí àtomi tútù kí n mu ṣùgbọ́n. sure sir hello sir ọmọ kan ló wà ń bí tó insist pé DPO lòún fẹ́ rí mo ti béèrè lọ́wọ́ ẹ̀ títí pé kí ló fẹ́ kí ó ṣàlẹ́yìn lòún fẹ́ rí sir. listen to yourself o wà ní ọ́fíìsì ọmọ kan sọ pé òun fẹ́ rí mi o dẹ̀ lè attend sí o tó wá ń pè mí. bọ́ kí ló fẹ́ wàhálà ẹ̀gbọ́n pọ̀ mo ti ń dààmú látẹ̀kọ́ pé kí ló fẹ́ kí ló fẹ́ rí DPO fún tó lè rí wa. owó yìí ni mo rí tí mo ní kí wọ́n á lò wá fún DPO. owó ah, ẹ sà owó ló máa gbé wá. ẹ ọ̀rọ̀ owó chief tá à ń wá ṣé ó wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ẹ jẹ́ kó dúró i will be with you in few minutes ibi tí mò ń lọ mi ò ní lọ mọ́. tí dé mo ṣàṣọ fún yín pé ó ti tó bíi bí wákàtí mélòó kan tí mo ti ránṣẹ́ ń sìn tó bá ti dé màá ní a máa jọ pè é papọ̀ ṣe ti gbọ́. ẹ wo ibi báyìí ni. òun náà ló ń bọ̀ yìí òun náà ló ti ń bọ̀ yìí ah, ah. òun náà ló ń bọ̀ yìí. ẹ ra ma ẹ ká sọ ma o sí wàhálà ẹ má ẹ fọkàn balẹ̀ ma ẹ̀rọ ra mà á ti ṣe àwọn dáàdì náà ni eh, ẹ̀rọ ah, ra sa o ẹ̀rọ ra sa. ìgbà tó ń dé tó ń bá wọn sọ ṣé o mọ̀ pé mo wà lẹ́kọ̀ọ́ lè sọ pé ah. àbí o fẹ́ ṣe ń jìyà báyìí ni. Mm, mm, mi mm, ti ah. mi ti bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe ń wọlé náà. Eh, ìgbà tó ń dé mo ṣáà rí pé ẹ̀ẹ́dúrẹ́ eh, sọ o fẹ́ máa dá wọn lóhùn tí mi bá jáde ńkọ́. ẹ dáàdì ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹ pẹ̀lẹ́jà rẹ ẹ̀rọ sa God bless you ẹ̀rọ ra sa. ẹ jọ̀ọ́ láti bo. ẹ ṣe orúkọ mi ni ọ̀gá ọlọ́pàá olúwa fọlájì mi. ẹ̀rọ̀kọ̀ alábẹ́lẹ́ ló fi bá ẹni sùn kò sí wàhálà o. ẹja ah, ń gẹ́ẹ̀tì nǹkan kan wá kò sí wàhálà sà. kò sí wàhálà kò sí wàhálà hmm. bí mo yẹ sọ ọ̀gá ọlọ́pàá ni mí. nǹkan tó bá dẹ̀ mú odidi ọ̀gá ọlọ́pàá tó fi ọ́fíìsì lẹ̀ tó wà ah. Ah, ẹ gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tó dáa ni. tó bá jẹ́ nǹkan burúkú ni àwọn ọmọọṣẹ́ ló máa rán. ó ní iṣu kọ̀tà ní níbi iṣẹ́ àti wàá ṣe wàhálà lórí ẹ̀ a ti ṣiṣẹ́ gan-an. ẹ wo bí wàhálà yẹn ṣe pọ̀ tó ọmọ yín yìí òun lọ́lọ́run lò tó tán gbogbo ìṣòro yẹn. ẹ jọ̀ọ́ sá ẹ má bínú bẹ́ẹ̀ ṣe ń present lines ẹ̀ ń ṣe bí New York Police Department ṣé pé fi àwọn ọ̀rọ̀ ọlọ́pàá Amẹ́ríkà wọn bá àwọn ọmọ rẹ́rìn rẹ́rìn báyìí tó máa fi já tíkẹ́ẹ̀tì tó máa fi máa lo ẹ̀wọ̀n tó máa fi sílẹ̀kùn tó máa fi wọlé ẹ̀rín ni. kò jẹ́ wàá rí bẹ́ẹ̀ o. lọ́pọ̀ ìgbà a máa ń sọ nǹkan kan ìpè police is your friend ọ̀rẹ́ aráàlú làwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ chief lélẹ́yìí owó wọn ló sọnù àti gbìyànjú ah mọ́mí ọmọlẹ́tọ́ ọmọ dáadáa lọmọ yìí ẹ chief ẹ̀yin náà ṣàlàyé. in a nutshell owó kan ló sọnù ní ọwọ́ mi. jésù owó sọnù ah! ẹ̀dùn ẹni kò sí nǹkan kan sáà. owó gọbọi ni o. ẹ ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Eh, owó tó pọ̀ ó tó bí èlò. owó ìpọ̀. àlódó èlò owó tó ṣàpọ̀ máa ní fi gan. kò lè. twenty million. jésù irọ́ ọmọ yín kọ́ ah! ló o ọmọ òun kọ́ ló jí òun ló bá wa rí yẹn ní. ìgbà tó wá rí owó yẹn ó dẹ̀ gbé owó yẹn mi owó mi ó gbé lọ fáwọn ọlọ́pàá. ṣe rí èmi sọ pé mi ò ẹ̀ rí. ẹ ẹ má bínú. ẹ jẹ́ n get license, so owó ẹ̀yin ní owó yín sọnù so òun wá rè ó wá dá padà fún yín. under duress. duress ni ti bá wọn. irọ́ o irọ́ ọmọlúwàbí lọmọ yìí. ah no no ọmọ tẹ kọ ni tá a bá nírú ọmọ yìí. bẹ́ẹ̀ tó pọ̀ lórílẹ̀ ayé orílẹ̀ yìí kò lè da ah, àmín ah, ah. ayé orílẹ̀-èdè yìí kí ni mo ti ẹ sọ kọtọkọtọ ayé orílẹ̀-èdè máa ti da. ó ti máa da ẹ chief wa sọ nǹkan kan torí ẹ gangan la ṣe wa wọ́n ní àwọn fẹ́ wá fi ẹ̀mí ìmoore hàn fún wa bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí bàbá ọmọ tó dáa ah, ọmọ àlèrè olúwa. ẹ ah. níbo ẹ má ẹ wò sẹ ẹ má lọ ọ ń ṣeré ni ah, ọmọ ọkọ ni ẹ wò ẹ ṣe sàn. ẹ jọ owó tó dá padà fún yín ń bolówó àbáyé ó gbé wáṣágọ ọlọ́pàá àwa náà wá pe ẹni tó lówó àwọn wọn wá wá bí láti wá fi ẹ máa gbọ́ wọn wá bí láti wá fẹ̀mí ìmúre hàn ní. nígbà tí wọn jáde bí ọlọ́pàá ń ṣọ́ọ̀ṣì. nínú ìfẹ̀mí ìmúre hàn mi mo á wò pé kí n wá mú sọmọ fifty thousand naira yìí. ẹ ṣe sà. kí n wá fi dúpẹ́. ẹ ṣe sà. ẹ ṣe sà. ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ ẹ kì í gà tì mí àbí ṣé mi mọ nǹkan tí mo tó jẹ mi tẹ bó ṣe báyìí twenty million ló tó bá yín rí yẹn. fifty thousand dé. ṣé fẹ́ fi gbá lẹ́nu ni owó lé burúkú ò lóun náà káàkiri ṣé ò mọye owó ni so ẹ wá wá bígbà tí wọn jáde bí ọlọ́pẹ́ ṣọ́ọ̀ṣì tí wọn gbégbá ọ̀pẹ ẹ wá mú fifty thousand. ah no no nǹkan tó ṣe ẹ kò ní lè bó lè ṣe yẹn ah no ẹ wo ogo lọmọ inú ilé yín o. ogo hmm. bí bí láìsí wòlíì àròlé ogóre ogóre ẹ ṣe. ẹ ní láti tọ́jú ọmọ yìí o àánú yìí iṣẹ́ ló ṣe fún wa. ẹ ṣe gọ́sà ẹ ṣe mà ẹ God bless you ọmọ dáadáa lọmọ yẹn ẹ rọra lè yẹn kí. I know you will be so proud of me ẹ̀gbọ́n wọn ti fún wa fifty thousand. ẹ ní délé láyọ̀ bẹ́ẹ̀ ṣe lọ yìí ọ̀tọ̀ ní tiwọn sórí pé wèrè ni ẹ èèyàn ní bí èèyàn àbórí ẹ̀ yìí ni. kí ló dé kí n larí ẹ̀ mọ́rin ni. kí ló dé tẹ̀sífẹ́ larí ẹ̀ mọ́rin kí ló ṣẹlẹ̀. orí bí ẹ ṣe rí màá mú ẹsẹ̀ dání màá máa fi lù ẹ̀ ah, ah. wàláì orí twenty million ṣé gbọ́dọ̀ sọ fún ẹ pé you are a foolish girl ẹ má pọmọ lórúkọ fún mi jàre kí ló dé èwo ni tọmọ àlè ọmọ àlè ọmọ àlè ọmọ rọwọ ogola police station kí ló dé. Ah! ìwà tó wù ẹ ṣé wà dúrà ṣé wà dúrà ló wù yìí kí ló ṣẹlẹ̀ ṣé wà dúrà ló wù yìí kí ló ṣẹlẹ̀. orí kọ́kọ́ dùn náà. ó máa pa mí. kí ló ń ṣe ẹ́ tó ń ṣe bí ilé owó lẹ́sẹ̀ à ah! mo lè gbá ìtọ́ni owó yìí. Ah! ẹ máa pa mí. àgbàyà ó ṣì àgbàyà. kọ́kọ́ dùn. àgbàyà. ká ọkọ fi lè ṣe àkọsápò àtẹ̀gùn kọ̀wọ́ act this one. màá fún ẹ̀ gbà nù. kí ló ṣẹlẹ̀ àwọn àgbọ̀wọ́ kí ló ṣẹlẹ̀ gan. now ṣé ọmọ lele. ní kíni. ẹ jọ àwọn ọlọ́pàá tó wà rẹṣọ kí náà fi pín owó yẹn. rẹṣọ àgbàyà. àná ẹ ẹ ní wà. ọmọ ẹ lè wọlé sẹ ọmọ rí tó bá ti bí wọ̀dà náà gbọ́dọ̀ fẹ́ ṣe ni a fẹ́ rí play fíìmù yìí wàá wá lọ́ọ́ sìn báyìí mhm. kásìkò ṣẹ̀ máa rí owó yẹn tó bá rí owó yẹn wá wá gbé owó tó gbé yẹn. wá gbé bọ̀ wá gbé wọlé. bàbá sáré wọlé àwọn ọlọ́pàá máa lé ẹ bá dúró wàá máa sáré bọ̀ tó bá wọlé má kọ̀ tilẹ̀kùn má wá rí owó yẹn. láì jẹ bẹ́ẹ̀ láì jẹ bẹ́ẹ̀ tó bá bí ìyá ẹ̀ dá. wọlé. ah DPO ti gba DPO ti gba one million DPO bọ̀dá mi lórí ọ̀rọ̀ wedding tí wọ́n ṣe ní next month tẹ́ ò ṣe bàbá yìí. Hmm. Hmm. ìgbà tó pé náà mo ṣe ní kó wá rí mi gbọ̀ngàn. God bless you. sọ èló ló ti rí inú owó tó wà. Eh, mo ti seventy five thousand naira. seventy five thousand. bẹ́ẹ̀ni seventy five thousand. ọ̀rẹ́ ṣe lálàríwó gan-an. God bless you. ọ̀dẹ̀ ni ẹ̀ ẹ̀ káwọn ẹbí ìyàwó ẹ̀ kan gbọ́mọ kó lọ́wọ́ ẹ̀ ṣé ìwà àtìyàwó ẹ̀ nìkan lẹ́fẹ̀ẹ́ jókòó wedding yìí ni. no yìí náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí àwọn ọ̀rẹ́ mi mo ti pe oríṣiríṣi èrò ọ̀rẹ́ ìyàwó ẹ̀ máa wá fámìlì ìyàwó ẹ̀ máa wá èrò máa pọ̀ a máa ta tẹ́ǹtì lọ. tẹ́ǹtì ẹ̀ ta máa kí tẹ́ǹtì nìkan. a máa ta tẹ́ǹtì lọ. wọn náà try ó dẹ̀ ní seventy five thousand. Mm, bẹ́ẹ̀ ni sá. ok so bí èlé ló ń expect lọ́wọ́ mi kí n fún ẹ. tẹ́bà tẹ́bà mi fi eight fifty kún. Mm. eight fifty. drop the six sá. eight fifty so bí a fi eight fifty kún um, seventy five thousand tiẹ̀ kó ṣáà lè jẹ́ bí orí ẹ̀ ti dàrú wọ́n lè gbọ́ nǹkan tó ń fẹnu ara ẹ sọ náà ìwọ fẹ́ ṣe nǹkan o ní seventy five thousand hmm. èmi tó fẹ́ kí n help ẹ màá fún ẹ lé eight fifty. bẹ́ẹ̀ ni sá. màá fún eight fifty no màá fún ẹ one million. God bless you God bless you too provided tó bá ti wá fi hàn mí iye tó ti dájọ tó náà pé eight fifty tó bá fẹ́ one million tó ti ní one million máa fún one million kódà tó bá ń fẹ́ two million máa fún ẹ tí wọn náà bá ti ní two million ìwọ ló fẹ́ ṣe nǹkan náà àwọn iṣẹ́ tó ń ṣe nǹkan bí màá ṣe ṣe nìyẹn o ọmọ kí tí wọ́n ti sọ̀rọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe ni màá ń sọ. Eh, bàdá mi ìrẹ́lẹ̀ nǹkan tí fẹ́ bá yìí sọ mm, torí ẹ má bínú èyí náà ti ń dàgbà mm, ẹ ti ń dàgbà torí mo ṣe wọnú ilé ìsìn èyí kọ́ ọmọ ti máa sọ bisikíìtì lómi kó ti máa ṣe kó sọ pé ah, my brother hmm. ìgbà tí mo wá dọ̀dọ̀ mọ́ mi ọ̀rọ̀ náà ni kí bá yí sọ̀rọ̀ torí àgbàdo ti ń dà lọ yìí torí ẹ̀ gà á. Ah. ok agbantara mi bẹ́ẹ̀ ni sá um, ok owó tí mo fẹ́ fún ẹ bóyá kí n kójọ kí mi náà fi ṣe wedding tèmi náà. ah rárá rárá rárá mi mo kàn mú wá bí àbá lásán ni. ọ̀dẹ̀ ni ẹ there is something you don't understand about life ọlọ́run kì í ṣe mistake kò lè ṣàbòsí ọmọ alọ́lọ́run lè ṣe gbogbo nǹkan nǹkan méjì kan wà tọ́lọ́run lè ṣe ó ti ṣe léèwọ̀ fúnra ẹ̀ ọlọ́run lè ṣàṣìṣe kò lè ṣàbòsí ẹrù tèmi ò lè fi ìtòrí ẹ̀ tiẹ̀ ò lè fi ìtòrí mi òǹkàlùkù wa ní kádàrà wa sórí ẹlòmíì báyìí ó máa graduate akọni school àti ṣetán láti twenty three twenty five láti twenty five twenty seven àti dọ̀gá iléeṣẹ́ àti ceo fifty ó máa kú ẹlòmíì ò ní rí bá ti ṣe kò ní rí ọ̀nà ẹ̀ gbégbà tó fi máa pé fifty láyé á pé fifty òun náà di ceo á ní ninety ọlọ́run kì í ṣe mistake ìrìn àjò ń kálukú ti wá fún are you people thinking me on serious torí pé mo lóbìnrin nǹkan tí ò yẹ ni pé o lè pàdé obìnrin báyìí obìnrin àkọ́kọ́ ẹ̀ kó dẹ̀ work fún ẹ kó work fún ẹ̀yin méjèèjì kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni do you understand eléyìí tí màmí sọ i know uh, she as a mother she wanted to see my children our own grandchildren but wọ́n sọ ṣọ́dẹ̀ ni ẹni ṣé bẹ́ẹ̀ náà ni mo ṣe wá burú tó ni kò tí ìyá tó bá yá ọlọ́run wá fún mi lóbìnrin gidi okay àbúrò ah, mi àwọn ọmọdé yín kọ́. ìkọ́wọ̀n ló ń ṣiṣẹ́ mi. torí eh, bẹ́ẹ̀ mo máa tẹ̀ so that eh, the pressure mi eh, kára mi lè balẹ̀. douse tension tó wà lára. bẹ́ẹ̀ ti gẹ̀ ti ẹ̀ kí n dàkọ́ sórí. wọ́n lè fẹ́ máa tẹ̀ but. God bless you. láti sin títí dìgbà tí wàá ṣe wedding anything tó bá ti mú inú lé tó bá ti kúrò lómi anything soft akọ anything àmàyọ́nu owó tí mo fẹ́ fún ẹ. Ah, mo wà ok ní ẹgbà yẹn mo wà ok. ó dàbí ṣọ ẹkẹ mi náà wà ok. <laughs> ẹ jẹ́ kí n máa wo tv ní ẹgbà yẹn. sórí ẹ yìí ṣó fẹ́ pè mí pa ni ṣó fẹ́ pè mí pa àbí kí ni dada i'm sorry dada i'm sorry i'm sorry láì ṣe Mohbad i go poli i no enter class dadi i'm sorry i'm sorry i'm sorry kí ló o fẹ́ pè sọ́ọ̀rì pa mí ni jẹ́ tún gbẹ́ni tì lẹ́nu ẹ̀ sọ́dọ̀ mi báyìí táyọ̀ bá ń tara lẹ́yìn ẹ má ṣe pé fọmọ fún mi mọ. ọmọ òsì dátì dátì. ẹ má ṣe pé fọmọ fún mi mọ. àkókò bí sọ̀ṣẹ́ náà dáradára kákúlámọdé kọjá ni ó sọ̀jú kádàgbà àìládìyẹ rà is it is it shy or childless ṣọmọ rẹ àbákùkù bì. ní kíni ẹ má ṣe pé fọmọ mi mọ ẹ má ṣe pé fọmọ mi mọ òun ni mo sọ yẹn kí ló dé. tó bá ti yá. ẹnu bí àṣẹ pé fọmọ fún mi. o máa fi o máa fi ah o máa dúpẹ́ pé bí àmọ́ wà ká ní mo wà lórí ògógóró tí mo ti fa tare náà ìsẹ́nu ni mo bá àwọn ìpè tí mo ń ṣe báwo lè fẹ́ escape ẹ̀ ó máa padà fi bàbá ọmọ yìí ó máa fi hàn báwo ni mo ti máa bímọ how can I have a child kó rí owó olúwa ẹ̀dẹ̀ fowó yìí hàn mí kẹ́ mo rí owó tó dẹ̀ gbé fọmọ yìí mo rí mo rí ah, ah, I saw it I saw it yes ijọ́ yẹn eh, ọ̀rẹ́ mi kan ó ra second hand maruwa ó wá lọ wẹ̀ fún ambi kan yes mo mẹ́ni kí n gbà tó agbẹ̀rọ̀ káwọ́ mọ́ yes ó wàrà jẹ̀dí fún mi yes yes mo mú jẹ̀dí ògógóró yẹ̀sì mo fi mí sí ẹni kìtì bá dẹ̀ ti mẹ́ ẹ̀bẹ̀rẹ̀ mi máa ń dà so wọ́n á sùn at exactly um, after one thirty àti àti it was after one thirty mo rí áńgẹ́lì yẹn ìfẹ́ mọ̀ pé áńgẹ́lì obìnrin wọ́n máa ń sanra ó sanra gbẹ lọ ó tún nídìí wọ́n á ebi tí ọkọ mi ó fẹ́ bígbà tí wọ́n ń bọ̀ lọ́dọ̀ mi mi ò mọ ẹni rí kí ló ṣẹlẹ̀ mo máa rí owó lọ́wọ́ ẹ̀ báàgì Ghana must go ah, ṣé máa ń gbé Ghana guns go lọ́rùn ni níbo ló ń gbé owó èlò ó ṣáà ń ṣọ́bọ̀ àmọ́ à ń ṣọ́ báyìí ó ṣáà ń gbé bọ̀ àti power cost báyìí. Hmm. wait i dey come i go send somebody to know ah ṣé angel máa sọ broken ni àbí irú kí lélẹ̀ báyìí ó dẹ̀ lọ wọ́n á ṣọ́ọ̀gù gbẹ́ta ló fẹ́ rán sí mi mo kàn ráàrún dá angel tí yẹn ń bọ̀ yẹn tínrín báyìí yẹn á ní your pikin your pikin ah, your pikin mo bá bójú wo. ọ̀ṣọ́wọ́ yẹn báyìí orí ẹ pé lójú àlàyé mo á ròhun lẹ́gbẹ̀ẹ́ mi áńgẹ̀lẹ̀ wa nọ sí pé your pikin your pikin ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ah sọmọ iná máa rán wa wọ́n wá gbé owó yẹn wá rí life ó wá rẹ́rìn gbé owó lọ sí police station ó lọ gbé fún ọ̀gá olè i mean ọ̀gá ọlọ́pàá ìyẹn wá gbé fún ó wá gbé padà bàbá olówó to what in the case ká lè mọ̀ pé ọlọ́run ti ọlọ́run ti jáde kúrò nílé god have left this house ó ti promise nǹkan tó fẹ́ ṣe ó ti ṣe ọlọ́run ti bínú walk away báyìí wá mú fifty thousand wá olùṣẹ́ ọmọ ìyá tó ti lùṣẹ́ oníbọ́dì benz ó fi ẹ́ńjìn márúwá ó fi rànnù ẹ̀ ìwọ gba fifty thousand ó ń jó ìjọ ẹni ìdí olóògùn ó kọ̀dí ó kọ̀dí sẹ́yà nìyẹn lórí fifty thousand. oníjẹkújẹ ni. mo ń jẹ. oníjẹkújẹ. mo ń jẹ. nú fifty thousand. yes. ká ní kì í ṣe pé ẹ jẹ alájẹbánu. Mm ṣé mo ye ìgò kíní ìtẹ̀sí mu lẹ́nu ṣé ti mo ye empty bottle tọmọ yìí ti kó jáde nínú ilé rẹ ó ní ogúnfe ni mò ń jẹ yìí nínú ẹ náà ni. nígbà tá a ti bí ló ti ń dà mí la ọmọ tá a fi cs bí ìgbà tá a ti bí mo ti bẹ̀ sí náwó lórí ẹ̀ sọ́kọ̀ ìwà èrè kí ni mo jíjẹ lórí ẹ̀. èrè kí lè jẹ ní orí kí ni. Ah, ah lórí kí ni. njọ àkọmọ ẹ àjọ mi ò pawọ mo sì ń ran ní skul mo ń ṣe kí ṣọ́ọ̀tì mo ti ń jẹun ẹ̀ báyìí. ẹ jẹun ẹ jẹun tẹta ni it's okay my darling. please mo ti gbàdúrà fún wa àdúrà yẹn náà ti tó a ti gbà pé àwọn kọ́lá láàrún tọ́lọ́run fẹ́ràn sí wa ọlọ́run gbé wa pàdé aláàrún. Tọ́pẹ́ Àlàbí black fashion Tọ́pẹ́ Àlàbí black fashion ẹ ẹ please so àdúrà tán gbà fún yẹn so wàá bá mi gẹ́ẹ̀tì gbogbo ẹ̀ papọ̀ wàá gẹ́ẹ̀tì ọ̀dọ̀ ọmọ mi náà wàá kó sí brown envelope tó bá ti dáwọ́lá tó bá dé school wa lọ mú sórí school proprietors ń pé balance owó school ẹni bó ṣe wà yìí bó ṣe wà yìí ọmọ ọmọ kì í drop out ni form one ó drop out ó jẹ́ tán ni. mọ́mí good night. ẹ máa jàre tọ́wọ́ bí ẹ̀dá kò sùn ọlọ́mọ àjọ gbójú ń dojú. ọmọ mi ò ní gbójú ń dojú kú kẹ́kẹ́ ṣẹlẹ̀ gan. ó sùn ìdàbọ̀ ìwẹ̀ ìdàbọ̀ ìwẹ̀. kí ló ṣẹlẹ̀ gan. sleep. kí mi ò sún jọ ọmọ mi ò ní gbójú ń kọ̀ ní tọ́jú. tọ́wọ́ bí ẹ̀dá. ó sùn tó bá bẹ̀rẹ̀ kò sùn ó máa sùn. one eh, ah! thousand. ó máa sùn ní kíni ó máa sùn ah, kí ló dé ẹ lè wọ ọlọ́mọláyà fún mi. one thousand fifty fifty one thousand fifty fifty one thousand fifty fifty one thousand fifty fifty. sọ́ọ̀dà ẹ o. ṣé lè lè lè báyìí ilẹ̀kùn bedroom gan kò ní stopper wèrè bẹ́ẹ̀ ṣí sínú aṣí sínú bẹ́ẹ̀ ṣí síta aṣí síta ni everything this house is uncompleted wọ́n kọ́ bedroom wọn parí ẹ̀ wọ́n kọ́ fence halfway wọ́n kọ́lé náà wọ́n kọ́lé náà wọ́n rówó rẹ̀ ẹ́ bedroom kí àwọn àánú bedroom máa wẹ̀ kí àwọn lè gbé tọ́mì bedroom yẹn á jókòó báyìí wàá ọ̀dà oúnjẹ wàá jókòó sínú ẹ̀ wàá jẹun wàá mutí wàá sùn èèyàn á jí wàá ti gbàgbé pé bedroom ló wà oníyàtọ̀ kí olóyè burúkú ike ọ̀dà tí a tó sí ní century kí a ṣe máa kí ẹ máa tọ́lẹ̀tì nínú kí ọ̀dà kò ní dáa fáwọn tó kọ́lé. bàbá àyànfẹ́ ìyá àyànfẹ́ bàbá àyànfẹ́ bàbá àyànfẹ́. kí ló dé gbé ìgbà tí mo tó ẹgbẹ́ mo dákú mo ń gbọ́ yẹn sọ kọ́tẹ́rẹ́. you are doing nonsense. mo mú kòkòtò ń sọ my my own bedroom well done greet yourself bó ṣe wà ẹ́. Eh? máa ń fi kíkí pa mí because àwọn aṣebí onígbèsè wọn hàn síwájú ilé ẹkùlé báyìí tó máa ń fara pamọ́ sí. bàbá àyànfẹ́ back to you so it's my own bedroom tí èmi jùgúbá that you are saying that bedroom tèmi ò kójú òṣùwọ̀n they are saying that gbogbo nǹkan tó ń sọ mo gbọ́ okay you think i, I, do not understand you baabi èmi tó wọ́n bí síbí ó ṣe pé time tí mo kò fi lọ sí Enugu just short period of time abi you are saying my own bedroom you cannot eat there what are you eating that you cannot even eat there o kilo ló ń jẹ tó ń jẹ tí o tí o sí protein so it means to to to gbé ráìsì ẹ tí o sẹ́ran tó to ẹ máa ń if you are eating there the smell of the protein of the environment we will not act to your right abi tálẹ̀ kó máa jẹun ní sọ́kàwé ah. yes na ìwọ ìwọ tó tó tó kẹ̀ wíwọ òṣìkalẹ̀ you are just fine for nothing ẹ ẹ owó ló sọ bàbá àyànfẹ́ i don't want to get mad leave me mi mi ò fẹ́ get mad bẹ́ẹ̀ because etí báyìí ni orí burúkú ọ̀rọ̀ lóbìnrin fi ń gbọ́ orí burúkú ọ̀rọ̀ bàbá àyànfẹ́ yes that is fact you, you don't have to laugh about it because hmm. ṣe ṣe wà ẹ̀yin Yorùbá. ẹ ẹ ẹ jọ kí ni tiẹ̀ báyìí ṣé o fẹ́ fọyàn gbà wọn lọ́wọ́ ní sẹ́yìn náà náwó olóyè burúkọ ṣé ẹ fẹ́ fọwọ́ gbà lọ́yàn ni. okay okay straight to the point mo mo mo gbọ́ gbọ́ tó sọ. o gbọ́ o gbọ́ náà mo gbọ́ tó sọ ṣé mo tó sọ ṣé mo parọ́ so come make sense. ṣé mo parọ́ how will you be saying that you cannot eat there kí ló kí ló ń jẹ. ṣé mo parọ́ rice yóò sẹ́ran it means that if you are eating rice without meat without protein so to to value your fat to go toilet don't you know that the chemical of the environment will will will meet inside your rice and give you protein you are you are now insulting me that i i don't have hand hand i don't have money we don't have class abi Do you think this is your only property in Lagos? <laughs> Give me my strength. Eh, eh, eh, Give me my ego. I do not play with my ego. I, I, I've landed. Okay. ó lẹ́sọ̀ọ́ tẹ̀ ń gbọ́n ẹ jẹ́ máa ṣẹ́ẹ̀kì bp yín tó ń sọ àtọwọ́ ẹ̀ ń gbọ́n kí ni èjì ẹ tó ń sọ àtọwọ́ ẹ̀ ń gbọ́n báyìí ó jẹ́ máa ṣe gbìpẹ́ give me my money. ẹ sórí ẹ ẹ kíní kan tó ṣe kíní kan ń pò ìfún kíní kan dáàdì yín bá ṣe mú gbogbo ẹ̀ lé kókókó náà ni wọ́n bẹ̀rẹ̀ lé náà kò ju wọ́n yẹ tí wọ́n wọlé náà ẹ pálọ̀ tí wọ́n dé sí wọn ò lo six months níbẹ̀ táwọn náà fi lọ bí tí wọ́n lọ yìí máa ṣe jẹ́jẹ́ so that you don't join your ancestors very soon. now back to ọ̀rẹ́ ajẹ́wó ajẹ́wó o kọ́kọ́ bẹ yorùbá wèrè kan lẹ́ẹ̀kan ní pé àwa ṣe bí mi ò ṣe bí kọ́kọ́ sọ́dẹ̀ owó líla jẹ mi ò dẹ̀ pààyàn anytime tí n bá ti ráyè màá fún yín now terms and conditions máa ń wà láwọn nǹkan mi ò sọ pé mi ò sanwó ajẹwó lé mo mọ̀ kálípàwá náà fa ara sùn ni mi ò ní jẹ yín lówó bọ́bá ẹgbẹ́ tá a bá sùn náà gan èèyàn ò sùn mi ò lálàá gidi nínú ilé mi ò lálàá gidi rí all this all this gan is affecting me spiritually ó affect iṣẹ́ mi ó affect life mi ó jẹ́ mo eré ìgbà tí mo dé ìbàyẹ̀ lélẹ̀ but mo gbà fọlá pọkè let me do it but let do it this way. no problem. lágbà Ọlọ́run tó bá di eh, ending mo fẹ́ kó àjọ kan ẹni tá a fẹ́ kó àjọ lọ eh, umra tó bá dé tó bá kájọ fún mi màá fún yín ló bọ̀ kọ́lọ̀ bá aṣọ dé láyà tàlàfíà tó bá ti dé tí bá ti gbàjọ màá fún yín lẹ́yìn yẹn tá a bá wá sí báyìí tá a bá fẹ́ pa mí lóko mi ò ní owó kankan for now I have told you several times I don't have money o. bàbá àyànfẹ́ mo ti mo ti mọ problem ẹ aláìní kò ṣe ni ẹ tó lọ ń dán mọ́tẹ́ndìn mọ́tẹ́ndìn àbí èèyàn tó kú fún wa ní ìmúra tó bá yà ó máa lọ mẹ́kà ó máa lọ Jerusalem àbí no problem so ó sọ point kan bẹ́ẹ̀ that is pinning me ó ń pa mí lẹ́kú ó ń rojú ẹ gbàkọ̀gbàkọ̀ you are even insulting my my father chief chief Uche maazi maazi one. jáde òjò yẹ wọ́n ní chief tó ń sọ yìí àwọn ará àdúgbò ọmọ chief chief kan ṣọ́jọ́ yẹ ni. maazi mazi uche. wọ́n bí ẹlẹ́mi ìwá yìí wọ́n bí ẹlẹ́mi lọ́wọ́ nù lẹ́yìn nìyẹn. ma mazi uche. wọ́n bí ẹlẹ́mi lọ́wọ́ yìí ṣẹ́bọ́jú mi náà mọ́mí àṣẹ lóyún ẹ̀ ń gbà ìtọ́ máa ń ta ogun nù lẹ́yìn. wọ́n bí ẹlẹ́mi yes now. mazi uche. sọtọ́ bá jogún lé you can mẹ́wàá nù lẹ́yìn yàrá yọyọ kan ti wíìlì ẹ fún pé ok ọ̀dọ̀ yìí ẹ má sanwó ọ̀dọ̀ yín mo dẹ gbàtẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó pé ibo ni. go and no no no no no no we don't have to steal will it go, go and thief the document from my pocket because bó ṣe wà yẹn fáìlì yẹn inú báàgì yìí máa ń kà sí nítorí olórí burúkú èèyàn tó jẹ. olórí burúkú bàbá ẹ lọ́nà. bàbá mi olórí burúkú. ah olè ṣe pa máa pe olórí. wait wait wait there, is something that you don't know let me, let me tell you the history of this house if you don't know now. ìwọ kọ́ ló máa sọ. let let me let me, let me explain no so so bàbá mi tó mi. Eh. Ma ma zi ìṣe eh. ìgbà tó kú la àtàtọ́ eh. mọ̀ pé oògùn owó náà ṣe àìsí kì í náà máa lò tẹ́lẹ̀ ṣé o mọ̀ <laughs> ṣé o mọ̀ o mọ̀ nínú ìgbà táwọn ọ̀run mi là ń gba gbogbo ilé tí bàbá mi ní ní environment tó ń gba tẹnugu tó ń gba tèkó. pẹ̀lú gbogbo àwọn kan tí wọ́n ti rìn mọ́lẹ̀ ní òfin gbà so tó túmọ̀ sí pé tó bá tó bá ṣiṣẹ́ nínú èyí tó bá ń gbé tó bá ń sùn tẹ́tẹ́tẹ́bájọ́ náà kí á pàkó in my house you need to freshen, my money. because people that my father is still enjoying the wealth they are, they are still staying there àwọn tó bá fẹ́ parọ́ fún ló máa parọ́ àwa tá a mọ só ìbàdí àmọ̀ pé wọn kọ́ lémi láyé lọ́rọ̀ ẹ̀kan tí wọ́n kọ́ nínú ọ̀rẹ́ mi parí dáadé ò nílé kankan lẹ́nu gun wọn. Um, díje wáìkè o lébúlẹ̀ fẹ́mi kí n gbà èmi mọ̀ pé dáadé ilé ẹ̀kọ́ pé tí wọ́n kọ́ náà lélẹ̀ oh, ẹ̀mí wọn náà. ọmọ bàbá mi jù mí lọ àbí. mọ̀mọ́ dáadé ẹ̀ jù àní bó ṣe wà bẹ́ẹ̀ yorùbá bọ̀ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ kún àgbọ̀ because abẹ́rẹ́ bẹ́ẹ̀ ló máa ń kó lọ. abẹ́rẹ́ máa kó lọ ni. mo fún yín ní oṣù yẹn tí wèrè tó sọ pé ó wà ní múra àbí mẹ́kà àbí Jerusalem ló wà hmm. àbí Saudi Arabia hmm. àbí Ethiopia ló lọ tí ò bá dé nǹkan tá a ṣe ti lè fi jóná nǹkan tá a ṣe fi lè fi jóná I will show you Give my ego I don play with money o. Oh. wèrè olówó aṣọ ẹ̀ lápò mi yìí kí ló fẹ́ kó sí. kò má tí ì lọ. gbà tó tó fẹ́ lù mí. tó ah. fẹ́ nà mí ni. kò má tí ì lọ ṣé lè là ṣé ṣé lè là wà ṣé lè lè lè. ṣé lè yóò wá dájú pé ká máa sun gọ́tà. wàláì mo ní owó tí mo lè fún lóò lè mo máa fi jẹja ni ọlọ mo máa fi jẹja. lóòótọ́ ẹ̀yin ní owó lọ́wọ́ ni landlord wá embarrass wa ẹ fẹ́ lọ fi jẹja àṣàpà yín lórí ni. tó yẹ kí wọ́n sọ̀rọ̀. kí ló dé tí mi ò ní sọ̀rọ̀. tó bá kórè tiẹ̀ pé. kí ló ṣẹlẹ̀ mélòó ló yẹ kórè mi jẹ́. tó yẹ kí wọ́n sọ̀rọ̀ tí bá ṣe ọmọ òṣì tó bí yes. ẹ má pe ọmọ mi lọ́mọ òṣì mọ́. ọmọ òṣì tó bí arówó má gbé tó rí owó tó dá owó padà ṣé ṣé inú owó kọ́lé ẹ̀ka àwa báyìí. good citizen lọ́mọ mi. ni citizen bo. good citizen lọ́mọ mi ẹ̀yin èèyàn burúkú. kí náà fi gbà. bàbá máa kọ́ ọmọ kékeré lọ́lẹ̀. kí náà burúkú. kí náà fi good citizen gbà. good citizen lọ́mọ mi. oró owó rẹ̀ gbé lọ police station. oró gbé lọ police station. onítàṣí tọ́nà àwọn náà rówó ń gbà ẹ̀tí àgbélẹ̀ tán fún five thousand. ọwọ́ padà sọ pé justice for taxi driver. orí ẹ̀ ló burú ìgbà tó ń rí owó yẹn owó gbọ́dọ̀ máa gbé lọlé. tí wọ́n bá ti bí ẹ̀ dáa tí a bá bí ẹ dá lórí ọ̀rọ̀ owó lè tó bá di ṣé mi fẹ́ sanwó ni. ẹ ní sanwó ẹ lágídí talika, agídí náà ni ẹ fẹ́ sanwó ẹ má ẹ ní sanwó ẹ jẹ́ kọ́kẹ́rù wá síta. o dàn o ṣe máa kẹ́rù mi síta ah. ilé ilé ṣe rí ọ̀rọ̀ burúkú dá lóògùn. ilé yìí ni about eleven buildings tí mo ti ṣe bachelor kí à ń ṣe bachelor ní single room eleven ilé ní eleven one. ṣé nǹkan tẹ̀ fi mú yan gan ni ṣé mo máa alẹ́ lọ́jú tì. tó bá ti pé twelve mo máa celebrate one dozen. alẹ́ lọ́jú tì ẹ ẹ lọ́jú tì. tó bá ti bí wọ̀ dà tó bá bí ẹ dà má bá ọmọ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa gẹ́ẹ̀tì owó nígbà kẹlẹ́ bá wèé tẹ́gbó fún àbíkẹ́lẹ́ gẹ́ẹ̀tì owó mi kẹ́bi sanwó tó bá ti bí i dà kán lè wá jáde tó bá bí i jẹ́ kán lè wá jáde mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ mi báyẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹni ṣé orúkọ mi náà kọ sọ̀rọ̀ rìsíìtì ni ṣé orúkọ mi náà kọ sọ̀rọ̀ bàbá àyànfẹ́ ẹja sanwó lé o ẹja sanwó èmi ò fẹ́ embarrassment ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ landlord. àwọn tó explode fire o jíjà o ah, ah. ẹgbọ́n ẹgbọ́n wèrè ọlẹ́gbọ̀n wèrè ọlẹ́gbọ̀n I want to explode. ayé ti bàjẹ́ ẹ̀gbọ́n ajé. èmi nìyẹn jàre ọlẹ́gbọ̀n. àṣẹ tó ń gbádùn àṣẹ ń padà. wọ́n rò pé sẹ́wọ̀n láàárọ̀ mo ti wá mọtí. ayé ti bàjẹ́ ẹ̀fẹ̀. àwa tuntun tuntun làwa ti ọláìgbọ́n ni. wọ́n sọ gan ibi táwọn ògbóró ti wà títì tó ń ṣàǹkan ẹ̀yin wà níbi ẹ̀kọ́ ń gbé kọ́ọ̀pù èrè kiri. àwa lọ tutù ni ọjọ́ àti rí tutù family la wà. àṣẹ tó ń gbádùn lẹ́yìn àṣẹ tó ń pàlàṣì. ọlọ́run nípa ẹ̀gbọ́n mi sẹ́ta ọdún la wà. kí ló ń sọ yìí ó dá kí wọn lẹ́gbọ́n gidi. ṣé ti ta. ṣé o ń bọ̀ ǹjẹ́ wẹ́ẹ́dì mi. ọ̀sọ̀ mi náà ti gbọ́ ọ́pdéètì ọlẹ́gbọ́n fẹ́ ṣe wẹ́ẹ́dì fún yín. ẹ̀ ọ́ fẹ́ ṣe wẹ́ẹ́dì fún mi ó dá kí wọn lẹ́gbọ́n gidi. wèrè wo ló ń fẹ́ yín kò ní ìdíkẹ́ ọmọ yẹ. ọkọ òun ó sàn jù yín lọ wá jẹ́ ó ti ṣọkọ fẹ́ǹtì ẹ̀ ọ̀ bẹ́ẹ̀ ṣe ń mí jòlòjòlò lọ́sàn-án gan ẹ̀gbọ́n yìí ti bà tí yín jẹ́ ọlọ́ọ̀ ẹ̀kọ́ yìí hàn bá yín sọ̀rọ̀ ayé yìí ti bàjẹ́ ayé yìí ti bàjẹ́. mo mọ̀ kó ń jẹ òun ni òun ẹ́ẹ̀fì mi ni. àá ah, ẹ́ẹ̀fì ẹ ta ló ẹ́ẹ̀fì wèrè. òun ẹ́ẹ̀fì mi ọlájọ́ náà máa ń jẹ. ẹlẹ́gbàá ayé yìí ti bàjẹ́. ọ̀gbẹ́ni ọlọ́run nípa ẹ̀bọ̀dá mi. ọmọ ìtẹ̀lẹ̀ gan ẹ̀gbọ́n gan ló jù. ẹ nà irọ́ àwa ò lè mọ̀ mo kónu kọ́ńbọ̀dù wọ ni. mo ti ẹ bó ṣe kò sí ìkọ̀tẹ́ fi láì fún yín ṣe ọ̀yà ẹ̀dá ni wọ́n ń béèrè ṣá. wẹ́ẹ̀ wá ẹ̀mí mi wá ṣiṣẹ́ mi ah. wá gbádùn ni. Ah. ọlọ́run ní pa àwọ̀dá mi fún mi. ẹ ti ba ayé ẹ̀gbọ́n yín jẹ́ o. sọ yìí ṣáà wá ń jọ wẹ́dùn mi èrò dẹ̀ máa pọ̀ bí ìwé gbogbo. alówó awẹ́dì wèrè ẹ wá ẹ̀gbọ́n yín náà jù kọ́lẹ̀ fáwọn náà káfi wo kí ló fi sí. fọkànbalẹ̀ fọkànbalẹ̀ máa pe bọ̀dá mi ó ti yẹ. ẹ tún máa ṣe pé bọ̀dá yín eh. ẹ máa pe bọ̀dá yín kẹ́ tó eh. fún mi bí one bill lọ́wọ́ yín ìyá yín ò ní káàṣì rí àìbá òun èso owó bẹ̀ wèrè ìgbà tẹ́ ẹlẹ́gbọ̀n gidi. ẹ kó sì lọ jàre tí bá mú yín street bẹ́ẹ̀ àlá ẹ̀ máa fún yín blò lọ́fun máa gbowó lọ́wọ́ ìyá yín bẹ̀ ṣe wà yẹn. àìwọ́n náà lọ sínú òtẹ́ wèrè. mi ṣe ní lọ pẹ̀lẹ́ mi ní. ẹ̀yin ló máa ń dolókùn wá dá o orí mi má jẹ́ rí ìjà yìí jì èrè ìjì kò tẹ̀. kí ló ṣe é tó ìjì mi ò ṣe ní márùn-ún owó lé wa ló ti fẹ́ tán yìí láńlọ́dẹ̀ ti fẹ́ lé wa jáde kúrò nílé bẹ́ẹ̀ dẹ̀ ni dádì ò jẹ́ kí n sinmi lórí ọ̀rọ̀ pé mo dáwó padà yìí àbí nǹkan tí mo ṣe ò dá ni. ó dáa àyànfẹ́ jẹ́ kí n sọ ìtayé yìí fún ọ lónìí ọmọ aráyé àwọn ọdún ìmejì wọ́n ní ìmejì ò dáa ọ̀pọ̀lọpọ̀ ni mo ti fẹ́ owó síwájú ilé rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wo ni mo ti gbá ìdọ̀tí wájú ilé àti ìtajà wọn wọ́n ní èmi ìjì àmọ́ ìjì ọmọ gbé ìgbà míì wọ́n á da omi sí mi lára wọ́n mọ̀ wípé wíwá tí èmi ìjì bá wá oore ni wọ́n ṣe mi ìwà ṣe bíi àìmọye oògùn ni wọ́n ti dà sílẹ̀ tí mo ti fẹ́ dànù níwájú ilé ìtajà ẹni yìí ọlọ́pàá ọmọ tí mo ti dá padà sórí wọn bí. áńgẹ́lì ni àwa ìjì jẹ́ nínú ìran àwa ìjì a ní ìjì kékeré a ní ìjì ńlá bẹ́ẹ̀ sì ni a ní ìjì tí ò dára a ní ìjì búburú ọmọ aráyé a máa lu ìjì búburú láti fi ṣera wọn níkà ìwé mímọ́ ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé a dá àwa ìjì gẹ́gẹ́ bí àmì fún ọmọ rẹ. àyànfẹ́ pàákí ló ń ṣe ẹ́ kò sí nǹkan kan bíi wèrè wo ló ń sọ mo ti wà níbẹ̀ látẹ̀kan tí mo kọ̀ rí ẹ tó ń dáwí Johnson ìwọ ọkọ òun ẹ tó wà lẹ́yìn ẹ nì o ti ń ti kékeré o ti fi ń parọ́ sọmọ kẹ́ni tó bá parọ́ máa jalè bó ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn nítorí ẹ tó já skáfù mọ́ rí wọ́dọ̀ ti ń gbé lẹ́fù àbí wọ́n ti ń lè sí ẹ̀fọn wọ́n ti ń pò mọ́ júìsì àbí òun ló ṣe ń dá sọ̀rọ̀ kò bá ẹ lọ́pọlọ mu ó ń ṣe ẹ bẹ́ẹ̀ nípò orí àwọn bíi three hundred níwájú ẹ̀ ọ́n kọrin fún ẹ ó ti yé mi òkè ló ń gbé gbé mi débẹ̀ èmi náà ni mo lè ja ẹ. mo ní kí n pọn mi sínú bí mi. Ah, àyànfẹ́ ò ń parọ́ o kò pọn mi síbo àbó ojókòó ò ń dá sọ̀rọ̀ ó ní o pọn mi àmọ́ ah, ti mọ bó ṣe ń ṣe ẹ́ wọn kò ní jẹ́wọ́ bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ̀ ìyá ẹ̀ ò tí mọ̀ kan tó kó sí o ìyá ẹ̀ ò mọ̀ rárá. ìlú ilé rí àbí dẹ́rù bọ̀ lọ́rọ̀ yìí o ah, láì gbé kólóòsì ìyá ẹ̀ títí bò ní ṣàlàáfíà ah. èmi wà pa ìwà àtàwọn ohun ọmọọta ẹ yìí láì gbé kó lò sí láì gbé eh, bò ní. Ah, ọmọ ẹṣẹ mi jọmọlé lójú ẹ mọ̀ pé ta làwa wà ń ta wa. Ah, ẹ mo rí nǹkan kan sí tó ṣọ́ọ̀kì mi mo ní hmm. sáré pe àkíyèsí yín sí i ṣebí ọmọ yín àyànfẹ́ mo dá rí bẹ́ẹ̀ tó kàn dá sọ̀rọ̀ tó kàn dá sọ̀rọ̀ mo ní à ọmọ ṣẹlẹ̀ yóò ti máa lọ́nu ayé bá ọmọ kékeré àti náà lẹ́sìn mí náà ọmọ yẹn ti máa divide level ẹ̀ kò lè pé ẹ̀ tó ló ju èjì ẹ̀ lọ nǹkan táwa ń gbé tọmọ yín bá gbé orí ẹ̀ lè yá orí ẹ̀ lè pieces ó ti yẹ kò lè pé ẹ̀ kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ àbí kẹ́ fi sí lẹ́fù kẹ́ mú sábẹ́ ó ti yẹ ẹ̀ mọ́ ọmọ yín sábẹ́ o ẹlẹ́yìn ló ń dá sọ wọ́n wò bẹ́ sọ̀rọ̀ o. títí sórí ah, ń gbà mí kì í ṣe pọ́nrọ ẹ̀ ò nítumọ̀ o sórí hmm. àgbékalẹ̀ yìí náà ni kó máa sọ̀rọ̀ kó máa ṣe báyìí kó má dúró sójú kan kó má ṣe ah, ah, obìnrin yẹn náà. àgbékalẹ̀ obìnrin yẹn ní kẹ́ ṣàlàyé torí mo jọ ọkùnrin lójú yẹn lè ṣàlàyé obìnrin ni mi àgbékalẹ̀ mi ò dáa ṣé àgbékalẹ̀ lẹ́fẹ́ jà bí mo sọ fún yín pé ọmọ yín dáwí jọ pé ó ti ń gbé nǹkan ọmọ yín ti ń gbọ́jà àwa ń sọ fún yín ẹ̀yin lẹ́ ń tọ́mọ ilé ọmọ ọ̀tá làwa o ẹ̀yin lẹ́ ń tọ́mọ inú ilé o ó mo ṣe ń já yín o àṣebí inú ayé làwa wà inú street làwa ìta làwa wà àwọn ọmọ bó ṣe ń lọ àwọn tó tó gan ọmọ kan tó ń fà sọ́pọ̀ lọ tó bá lọ́ máa ti lọ fà kan tó jẹ́ tó bá múná lọ lé ní ṣáá títí ọ̀sẹ̀ kan lè má jì kò ṣe pé ó kú ó kàn rìnrìn àjò ó travel ni ó ti yé yín. ọmọ tèmi. ọmọ yín dá sọ̀rọ̀. ọmọ mi ah. dá sọ̀rọ̀ kẹ. Ah, arábìnrin arábìnrin ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ ègbé sì ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ. ọmọ orí òye mi. Hmm. arábìnrin. Hmm ẹ ò bí ọmọ alágbára kan ẹ má ṣe yẹ̀ ẹ́ lọ́wọ́ wò àlàáfíà fún yín. ẹ ṣe hàn. ẹ sì tẹ́jú mọ́ mi kẹ́ máa wò mí bíi fíìmù ó ṣe action film lójú yín ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀ tó bá lọ gbé nǹkan táwa gbé ó ti ń bá àwọn wèrè kan ti ń já kó mẹnu ẹ̀ bẹ́ẹ̀ tó bá lọ gbé ọmọ orí ẹ̀ lè ya aṣá ẹ ṣáà mọ ọmọ yín máa bẹ ẹkọ tó lè pè yín nìyẹn ẹ mú máa bẹ kẹ bá sọ̀rọ̀ ó ti ń gbé nǹkan tó ju èjì ẹ lọ. ọmọ tèmi ò dá sọ̀rọ̀ ọmọ mi ò dá sọ̀rọ̀ ah, ẹ máa fi tí ń ṣe tí ń gan ọmọ mi ò dá sọ̀rọ̀. oh welcome sir. ṣadé welcome sir. màá mi kọ́. àwọn ọ̀sìn lé. àbúná ah, lọ. wọ́n jáde látàrí ẹ fẹ́ rí wọn fún nǹkan ni o ah. don't worry I'll call her. okay. kí ló tó ṣílẹ̀kùn lélẹ̀. I sleep my mind. sleep to your mind. máa tilẹ̀kùn lé ok ẹni tó bá wà máa kanlẹ̀kùn. ọ̀rẹ́ mi ń lọ. um sir please. Yes. Um, mo fẹ́ ràn yín létí owó school tẹ̀sán pé wọ́n bá mi send. Oh. Why are you just telling me now? Ìgbà ló ń padà sí school. Next, I think next week. You think? No, next week I'm sure. Um, màá Ma, sí màmí lálẹ́ wọn á fún ẹ. thank you sir. ẹ eh, wait súnmọ́ bí má boyfriend lọ school. Oh, that was, sir. What á tilẹ̀ kó. yes sir Mumbo. We bọ̀. bóyá mú fẹ́mi tì í out out. kí ni ilé iṣẹ́ kẹ́mi gbélé wa ń jẹ́ bùkí máa gbé bọ̀ ṣé ilé lele ṣé ilé lele ayé tí ẹ ò bàjẹ́ ayé tí bàjẹ́ ayé tí bàjẹ́ rúmà pálọ̀ ni mo gbà èrú mi ló gbà ayé tí ọba jẹ rúmà pálọ̀ jẹ́ ló gbélé sí i rúmà pálọ̀ ló kú kú sí tẹ̀lá. ìwọ ni kúnlẹ̀ tó gbé ma kí ló kúnlẹ̀ fọwọ́ rẹ̀ fún. lé wọn pa sẹ́ẹ̀ lé wọn pa. yé fọyàn búlọ̀kù ẹ̀ máa ṣẹlẹ̀ sí yé fọyàn fọyàn búlọ̀kù ẹ̀ báyìí. ìgbẹ́ nílé ìyá wọn bá ṣe wà yẹn inú gbẹ́ ló ń gbé. bísí bísí màdán don't push me with your chest mi ò mi ò mi ò fẹ́ kó lọ. tá a bá lówó alẹ́ jẹ kí ni o dọ̀bálẹ̀ fún tell your wife she no push me with her chest she no push me with her chest. bro wait na why you dey. ẹ̀yin afọ nǹkan tó wà ń bẹ ẹ̀yin ẹ̀jẹ̀ kó fọ́. chichi na wetin na dey chew ah you don dey ah you don dey calculate oya dey go pay your money make dem go ah leave dem na which kind thing na i no like am jare wetin no be chichi abi titi i don dey tell no be call me chichi chichi abi titi. make you sọkin lóko fún ẹ you know your house your own problem in this house is mm. special case. wetin happen. mo ṣe wà ẹ o ma treat me be vip. Hey, ẹ make me talk. abúlé olú. bàbá ó máa sùn tá ṣá ó máa sùn tá pẹ́ bọ̀bọ̀ ó máa sùn tá pẹ́ o tún lá kí ni Chichi, wọ́n lá fine girl tó fẹ́ yẹn ni wọ́n fine girl eléyìí eléyìí ò ní lẹ́ẹ̀bù jọ. you see this you see this man which one do you have that you are even o tún yọ kùnú ṣe. eléyìí ló ti ẹ̀wọ́ tó kọ́ mi sórí òye mi. kí n gẹ́kùn mi kúrò ní lórí mo jáwọ́lé kí n gẹ́kùn mi dànù kò sí wàhálà chichi ọmọ kan tí màá ń ṣe tó tún burst mind. kí ló ṣe jàre. mi ò mọ bí tí yorùbá ọmọ igbó ọ̀rẹ́ àbí abẹ́òkúta gbogbo ló ti wà. ìbàràpá ló ti wà. ìbàràpá mi méje mi mọ̀ bóyá ó ṣe ó ṣe ó ṣe àtẹ̀dáàdì tàbí kí ló máa ń ṣe change of name ó wá ló change orúkọ ẹ̀ sí wúṣẹ̀. Ah! ó fẹ́ ó fẹ́ gbé púpọ̀sì dáàdì mi. ó fẹ́ gbé púpọ̀sì dáàdì mi bó ṣe wà ẹ́ tó kó tó tó ah! yọ̀kù. ó lè bẹ̀rẹ̀ fà ní ògbà nílọ́wọ́ rẹ̀ ní eh? ògbà bàbá ẹ̀ tí mo bá lẹ́ no problem bó ṣe wà ẹ ṣe nǹkan tí máa ṣe fún ẹ this woman mi mọ̀ kó tó ń ṣe pẹ̀lú máa ẹ. ẹgbẹ́ mi turn turn self let me see you. look at look at what, what, what you carry and you are and you are managing with this man òṣìwàrà àti rẹ̀ náà fẹ́ máa yí ìdí sẹ́lẹ̀ ẹ̀fẹ́ kó kó fún yín látẹ̀yìn tó lè má sọ ọmọ òlé olóbùkù gan gbogbo yín bọ̀bọ̀ ṣé kì í já ẹ fún wọn lẹ́sẹ̀ àwọn eléyìí ò rí nǹkan jẹ sẹ́ẹ̀. ilé àmọ̀ yẹn àbí kí ló ń bàbá kí ló jẹ. àyànfẹ́ ló ń jẹ ẹ ọmọ yẹn ọmọ tó lè dá lọ bí olóbùkù nǹkan nǹkan gidi ló ń jáde lára bọ̀bọ̀ ìṣẹ̀ ajé. tí mo mo disagree ṣíṣe. because nǹkan gidi ò lẹ́bà jáde lára wọn. ilé aṣálẹ̀ ni. because ilé aṣálẹ̀ ni nothing good mm. can ever come outside of their gogota. Hmm. gọ́tà ni wọ́n bó ṣe wà yẹn tí nǹkan gidi bá jáde àwọn kan ló ní. ọmọ àlè lọmọ yọ. bí ẹkọ ló ṣe dna. Hmm. ṣíṣí. ojú sẹ o ti lọ káàpù. as no want you to give them your own slot ṣé mo bó ṣe máa ń sanwó. fún wọn one month oṣù kan kọ́kọ́ kó ṣì lọ. kòkò tó máa ń jẹ ká ní ìdí ẹ̀ máa gbóná hmm. ṣé mo ṣe máa replace lọ́dọ̀ mi. ẹnu sọ̀rọ̀ jù kó ṣì lọ ṣé mo máa ṣe é ṣe ni ọ̀gbẹ́ni. listen and listen good gbogbo eré òṣì tó máa ń pẹ́ àyìn pé aláàánú yóò wà ní mẹ́kà Allah ni ó lọ múra Allah ni ó lọ jọ́sẹ̀. àwọn eléwòn lólóore kankan wọ́n ti lé wọn pa. listen na listen good má má fi inú mi mo mọ jẹ o this time I am not grey mo máa léyìn tèfètèfè mo máa léyìn mo máa léyìn dànù. Emeka ẹjọ́ ẹ pọ̀ kókó sì lọ wọ́n ti fún yín lóṣù kan ṣé mo ti ní kẹ ẹ gbé e. kó tó fọwọ́ ṣe pọ̀ dáadáa múra. gbé kínní wọlé ṣé o ló máa fọ́. wọ́n gbé kínní bẹ́ẹ̀ ṣe wàá yìí yẹn yín bẹ́ẹ̀ ṣe wàá yìí sẹ́ máa bójú dà yín jẹjọ kan. ṣèbí wọ́n gún kó ara yín dọ́tí mo wá lọ́jọ́ kìíní àná yẹn ká rules and regulation. àṣẹ ṣé tẹ́lẹ̀ àtìlẹ́yìn bí àtìlẹ́yìn pa bàbá tó kọ́lé. ìyàwó ò lẹ́fù sẹ́ ẹ lẹ́fù sẹ́ aláre. ẹ ah, lẹ́fù ẹ kẹ́rù wọlé. ọlá fáwọn màá yí pé àyànfẹ́ gan ó tún jọ wọn tí mo kọ́ fún. bàbá ayé ẹ̀kọ́ lẹ̀ wọ́n wọ̀ ní máa ń ná ìpalagbà máa fún yín kì lọ́rùn. ẹ gba fọ́ọ̀ṣà àbúrò burúkú ni ṣe pé mo bá ẹ ṣeré. mo ẹ mọ òun jẹ lọ́rùn èmi ò gbọ́ pa o. àbúrò burúkú ni ṣe yẹ ti fẹ́ bàjẹ́. ṣe yẹ ti fẹ́ bàjẹ́ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kó ló máa lọ ṣe ṣe tó ti lọ ṣe máa yọ sí lọ ṣe máa pààyàn sí lọ ṣe máa pààyàn sí lọ ṣe jọ ṣe máa pààyàn sí lọ ṣe a máa kàn tó sì yẹn ṣe ó máa jọ bí. má bínú. ṣé kí n bá ṣe ọmọ òsì ní ọ̀bí ọmọ tó gbé twenty million mi tó lọ gbé padà. ó ti tó ọmọ bòlù náà. ọmọ bòlù ọmọ bòlù dùn.

ẹ má dá ìyàwó tèmi láàmú. women are not slaves. àbí o. obìnrin àtẹ̀yìntọ̀ làwọn máa kọ̀ǹtúrò mi ṣe mí báṣabàṣa. ọkùnrin dẹ̀ ló ń pọ́nlé báyìí ṣá ọkùnrin. èmi ò ní kẹ́ má tẹ̀rí sí o bọ́tẹ́ bá rẹ́dì láti pa lórí ẹ máa bí èmi náà ń kí ló sáré mi ìlè kówó rẹ ṣí kí n tún kówó ra yàgò lọ́nà. nǹkan tó ṣe yìí ó dùn mọ́ mi nù ìwọ pray pé kí wọ́n ṣe ọmọ ọkùnrin bẹ́ẹ̀ yẹn. àbí àbábúwé ọkùnrin. kò dá nǹkan ń ṣe máa mi. oníkẹ́ ṣé lóòótọ́ ni. pé kí ni. tó wọ́n ti fọpọlọ ẹgbàá pààrọ̀. ìyàwó tó yẹ kó máa bẹ̀rù láti sọ pé kò sátamọ́ ńlé o ó wá dẹni tó ń fi ìgbájú àti ìgbámú ó fi ń pàdé ọkọ ẹ̀ nǹkan ti ṣe mí o gbogbo yín wá ń wòran. oníkẹ ṣé wọ ní abẹ́lò. ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi èmi náà ni. Hi, how did you get here? He came here for a meeting. Really? And um, first time, wabi by Kolile. How come I'm seeing you for the first time? Oh, I'm the alpha and omega of this place. I host this enterprise. It's nice meeting you. Eh? Pleased to meet you, sir. Hi. Hi. Good afternoon. Good afternoon. Okay, eh, it's okay. Nice to meet you. Bàbá, mo pàdé ọmọkùnrin kan lẹ́nujọ́ mẹ́ta yìí tí ìràwọ̀ ẹ̀ tàn ju gbogbo àwọn tí mo ti ń rí sẹ́yìn lọ. Sọ ti wá kọlù ú? Mi ò ráyè kọlù ú. Ní ọjọ́ tí máa pàdé ẹ̀, òun àtọmọbìnrin kan ni mo jọ pàdé. So kò fún mi láǹfààní láti lè sọ ọ̀rọ̀ mi délẹ̀ àmọ́ ó jẹ́ kí n mọ̀ wípé òun lòun ni hòtẹ́ẹ̀lì yẹn tó túmọ̀ sí pé tó bá yá ọwọ́ àbá. ọ̀dà ibi a fẹ́ gbèbè sí òbí tí lálẹ́ òun bẹ̀rẹ̀. irú ìwo ló rìn lánàá ẹ̀ gan-an. Ah! fíìmù ṣẹlẹ̀ gan ni sẹ́ aláwàláì. Ah, ah, Jami kí ló ṣẹlẹ̀. wo Emeka ọmọ wèrè tó jogún lè má bẹ́ẹ̀ ó ṣe wèrè fún wèrè shift tenant tó máa ń ṣe fẹ́ pé yàrá ìyá òun ló kọ́lé àní bí ó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn mo kọ́kọ́ jókòó mò ń wò wọ́n ah. ayé ìyá ẹ̀ ti bàjẹ́ lẹ́nu ó kàn án flóòdù ẹ̀gùn ó kàn án flóòdù ẹ̀gùn wọn jáde ní sẹ́ẹ̀. ó mà kà mí lára o ká ní mo rọra lo wà lé ní lánàá yẹn tí bá mú sí ọwọ́ tí mo mú sọ́wọ́ tí mo mú sọ́wọ́ tí mo fún tí mo fún. àrùn ya ẹ ẹ̀jẹ̀ àgbẹ̀ dànù ni. àní mo tún pe nọ́ọ̀bẹ̀ mo ní àà ah, ah, wá ọjọ́ kẹ́bẹ̀ ló wà ó ti sẹ́ẹ̀tì ń bí báyìí ah, àná ló gúnkù yóò tún fọ́. wèrè ni wèrè ni kò ń kú bọ̀rọ̀ china phone ni wèrè ni. mo dẹ̀ mí ni ẹ o. àní mo yọ orin pé mo fẹ́ gùn ìyá ẹ̀ lọ́kàn pé kí n kọ́ sáré gùn ìyá ẹ̀ lọ́kàn kó sáré bọ̀ mi lè gba station lọ kí n lọ rìpọ́ọ̀tù ara mi o mi ò lè jẹ́ two portion o wòye ń sẹ́ pé ó kàn máa rojọ́ mi fún yálà bá ní pé èmi o èmi ò rówó náà san o ah, yálà ah. bá sẹ́ pẹ́nu òbò. àníyàn ló gbọ́ tó ń fọ ó sọ pé lóṣó ni ẹ pé à eh. ah, pé bó ṣe wá ti la ẹ pàṣẹ. olórí burúkú ni fílẹ̀ òye máa jẹ́ wọn máa tutù kùtù kó tó rí àti tí òye ló máa sọ. ọwọ́ ọmọ ìyá mi wọ́gọ̀ gbé mi débẹ̀ ṣé ti jẹ́ iṣẹ́ wèrè yẹn ni. wèrè wo. olóbùkú ẹ̀ ni ó jẹ́ iṣẹ́ ẹ̀ ni. kọ́rin orí dínkù mi náà kò lówó náà. má lọ máa ṣiṣẹ́ jẹ́ o àwọn iṣẹ́ ìwé kan wẹ̀ yẹn ń jẹ́ o. ẹ wò ì lè fún yín three hundred fún ẹgbẹ̀rún yìí o mí ní fún yín three hundred ẹyin tí tẹ́dọ̀jì sínú ẹ ló dàbí ẹyin aláǹgbá yìí ẹ mi ò rí ọmọ ẹyin ọmọ ẹyin lẹ fi ń ta ẹgbẹ̀rún kò sí wàhálà ẹ ti gbọ́ tán máa ronú ṣiṣẹ́ ni a máa ronú náwó a máa ronú jẹun what kind of life is that? àwọn abáyé sọ náà a máa kọ́ ìmọ̀ apálẹ̀ ẹ̀ ní sọ̀rọ̀ kò sí wàhálà ẹ̀ jẹ́ kí èmi dìde kẹ́lẹ́ fẹ́ gbó lọ́nu. wèrè wo ló ń fi kọ́ọ̀dì sọ́ọ̀bù mi ìtàlélẹ́ òye. ọ̀dẹ̀ ilé tó bá ti ta géèmù lọ́wẹ̀ á bá fún lówó á máa nìyàn lára orí ẹ̀ ò pé. ó ń ṣe eré kí ló tó ń fi kọ́ ni. ẹ ah, ah. ló kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé mo ṣe ṣé mo ṣe máa jẹ lówó ni mo ní máa fún ẹ lówó game. ẹ ẹ ah, single nine single eight thirty three ọwọ́ wèrè mo ti gba géèmù yẹn. kí ló wí o ẹ ó wá mélòó ló wá nù ẹ Jesus Jesus hello hello ma ẹ ṣé kìí ṣe prank ṣá don't say you are on prank mi o three direct mi wá die sixty four million. <laughs> Ah! ẹkú ẹgbẹ I have arrived I, I have arrived hello Saheed ẹjọ bá mi pé ọ̀rẹ́ tó sọ pé ó ṣe so safe yẹn ṣé wọ́n níbọn wọn kì í lò bọn àmì ò fáwọn tó níbọn <laughs> èmi my level has changed ẹjọ everybody tó bá dé ìbàlẹ̀ ni dídá ẹgò tútù ẹgò tútù ẹgò ẹ lọ ẹyin sí ẹ mò ń bọ̀ mò ń bọ̀ ah! ó yẹ kí n sọ ẹgò yìí nù ni but mi ò gbọdọ̀ máa practice owó mi bẹ́ẹ̀ mi ò lè jẹ ilé ìmọ̀ láyé i will give it to somebody else ah thank you jesus mo sọ bẹ́ẹ̀ náà i say god no go shame me ẹ̀yin tẹ́ ẹ ti rí mi fún ládùúgbò tí yẹn ta what did i say tí yẹn ta. Yeah. Praise the Lord. Hallelujah. Ẹ ṣe hallelujah. Praise the Lord. Hallelujah. Ṣé bí àwa náà ní báyìí? Mm. Look at me. Téèyàn kan bá sọ fún mi ní some month ago pé mo máa wọ agbádá màá jí ń bò mo ti fẹ́ rí èmi tó yẹ pé àǹkárá mi gan kọjá three years màá dẹ̀ mẹ́sọ̀ pé kò kọjá ìtàn báyìí àwa lọ́lọ́run wa ṣe gbogbo eléyìí fún mi ò kọ́lé asbestos ilé pop mo tún ní ṣàǹdálẹ́ àlàyé ṣùgbọ́n bíi tí a já sí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ló a máa kọrin ọpẹ́ kan àwa pray then àwa celebrate we now pop champagne e go dey pop champagne <laughs> now ẹ jẹ ẹ jẹ ẹ jẹ come on come on come on come on let us pray. sọ́sọ́ yọ ká dìde ni. ah ah ah ṣé àwọn máa jókòó gbàdúrà ẹ fẹ́ rúdù sí ọlọ́run ni ah, <laughs> oh, olúwa ẹ ṣeun o now a máa kọ́kọ́ kọrin ọpẹ́ because mo like orin gan so ó wá lórin kan tí thank you god bless you god bless you ìwọ náà wà lówó lórúkọ jésù <laughs> ah èmi náà máa wọ ok so a máa kọrin orin yẹn sọ pé èmi lẹni táyé ti rò ẹ bá mi kọrin pípé eh, eh, kò lè dákọ̀rọ̀ ṣe eh, ṣùgbọ́n mo rí àánú rẹ gbà olúwọ̀run ló bá mi ṣe. ẹ ṣe ọlọ́run tí ò bójú wa jẹ́ àyíntẹ́ mú akó nínú ilé uncompleted building nílé jẹ́ pé sẹ́ńtà bẹ́ẹ̀dì wa báyìí ló máa ń jò a máa lọ máa yàgbẹ́ lẹ́kùnlé a máa tó gbéke ẹ gbà wá lọ́wọ́ gbéke gbéke hmm. ẹ wá gbé ọ wá sínú flat hmm. inú flat tí wọ́n máa toilet tí wọ́n máa rómi fi èèyàn máa rómi fi ṣọ̀dí láì sọ́gùn káàkiri ọlọ́run ẹ̀ máa ṣe àdáná lẹ́kùnlé mọ́ àwọn ilé first me i beat you very well a máa wá hmm. tókè ọ̀dàjọ́ lẹ́nu ọ̀nà àkúnlé àkùn kankan but a tó ike ọ̀dàjọ́ ọlọ́run mọ̀ a ti ilé face my face irú ogun ọlá ọ̀dọ́jú kọ àdúpẹ́ torí pé ẹ mú wa dé ibi ìnáyà àtàlàfíà ah! ọlọ́run tó gbà mí lọ́wọ́ Emeka hmm. olóyè burúkú àjogún ilé tó lòun ò ní kú hmm. bàbá ilé ògùn owó ilé tó yẹ pé ògùn owó ni wọ́n fi pilẹ̀ Jésù nítorí pé tá a bá sun àlàkalà ni èèyàn lè mú one thousand débẹ̀ kó ṣàlàyé bó ṣe ná látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ ilé náà máa ń pè ní iṣẹ́ iṣẹ́ púpọ̀ owó bíntín hmm. owó bíntín náà ẹ̀ nírí kan gidi fi ṣe olúwa ẹ̀ máa ṣeun ṣé ó tún tó táìmù kan tí olóògbé ẹ̀ tún fẹ́ fi gbà ìyàwó lọ́wọ́ mi àwùjọ náà rè bí àná tá a dúró sílé tó ní gate bíi prison tó ní kí àwọn mi kọ̀ dí tó tó sọ pé kí ọmọ máa ṣe ṣèdí bàlàbàlà ṣèdí bòlòbòlò ṣèdí bàlàbàlà olúwa bá sọ pé olúwa tó bá lè dá mi láre màá dúpẹ́ wá gbà mí gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n jogún náà kò tónu kí ṣe wá. hallelujah ó ṣe ọlọ́run bá wá ṣe wọlé bá ṣe wọlé olúwa jẹ́ kó tù wá lára ilé yóò gbọ́dọ̀ jóná èmi náà tí mo kọ́ ilé lórúkọ jésù mi ò kọ́lẹ̀ fún next of kin hmm. mo kọ́lẹ̀ kí n lò fún àmì nǹkan tó máa ń dédé ìṣẹ̀lẹ̀ tó máa sọ pé next of kin ó ti take over bàbá tó dẹ̀ kọ́lé ha ha instagram rẹ̀ kí n gbẹ́ sọ ha fún èèyàn olúwa má jẹ́ n rógun ha lórí instagram olúwa èmi àti ìyàwó mi olúwa jẹ́ ká ló wá hundred and fifty years láyé jẹ́ ká ló one hundred and fifty years ọmọ wa náà ti máa gbẹ́ni lé one twenty or one thirty years nígbà yẹn nígbà tá a bá wa kó kájọ kó papọ̀ mm. torí pé mi ò fẹ́ kọ́ fi ilé ìsílẹ̀ fún ẹnikẹ́ni mm. ó lọ ogun gbíngbín nínú ayé ìyàwó mi ló bá mi mm. mú un kúrò mo tó lè fa kí ìyàwó ẹni máa gbìn nínú àdúrà olúwa bá mú un kúrò jésù kèsì olúwa wa àmín <laughs> olùkọ́ jésù ẹ ṣé ẹ ṣé ṣé iye tí mo bá jẹ tán láyé tá a jọ jẹra wa mi ò fẹ́ ṣe ẹ̀kú fẹ́ anybody so kájọ máa lọ ni olúwa yóò ràn wá lọ́wọ́ now to the celebration. celebration. ọmọ àgbà pop champagne pop champagne. oya tọ́sí tọ́sí tọ́sí tọ́sí fọwọ́ sí fọwọ́ tó bẹ́ẹ̀ ìyá wa ẹ ṣé God bless you èyí tó láyé òun rè o. lọ́wọ́ dáadé a ṣe gbàdúrà sọ́kọ́. gbàdúrà ah ẹ ok ìwọ tiẹ̀ you are too just like your mother. ọwọ́ lè bá rí mi. ìgbà wọn náà pààrọ̀ kí ni ìsín pépà pépà kan ló máa ń gbà ń bẹ̀ tẹ́lẹ̀ náà. wọ́n ti pààrọ̀ nàìjíríà. tí bá ti lè ṣe tó bá ṣe bóò ẹ máa pariwo wàá sílé. àti sílé dáadé ẹni bí a ṣe ń sílẹ̀ lọ ni. a ti ṣiṣẹ́ eh! mi. a ti máa ṣe mi yẹn náà máa pè ní àṣẹ. ògúnyẹ ní sùúrù. sorry ah, ah. now ẹ jọ. ẹ mọ tẹ máa ṣe ń sìn ẹ jẹ́ kí mi sọ bẹ́ẹ̀. orí ẹ everybody. orí ẹ pé orí ẹ pé God bless you mi ò ní wá ẹ tí that's my baby. That's my coin. ah, mi ò jẹ́ bùkọ́kún bùkọ́kún bùkọ́kún bùkọ́kún. Mi ò kí n láì kiri fóòmù. My beautiful. Oh, thank you, baby. Ladies first. Ladies first. Ladies ah. first. Ladies first. Ọṣẹ ọṣẹ lọ́pọ̀ lórí ẹ̀ bùsí Busi, busi, busi, má jẹ mọ́ ọṣẹ. Yes, busi. <laughs> God bless you. Kini. Yes. Yeah. I let nobody. <laughs> oh yeah, serve yourself, please. So, ah. kale toast. Ah. Wèrè yín ru. Ó fẹ́ jọ ó fẹ́ agánran náà máa ti ra kíní ní mo sí. Ó jọ agánran tó ilé mìíràn, àlàáfíà, ẹ̀mí gígùn àti ọ. new cars new houses. new everything new good things. new baby new baby ọ̀làǹṣílẹ̀. ọ̀làǹṣílẹ̀ àtọ̀lọ́rọ̀ mọ́tò cheers. Yes. déwálé yé ó máa pa mí déwálé déwálé. kí ló ṣẹlẹ̀. déwálé. kí ló ṣẹlẹ̀ tó ń ṣe mo dákú ni kí ló tó ń mọ ẹ. ní sùúrù ta ló ń jẹ́ Jùmọ̀kẹ́. déwálé ta ló ń jẹ́ Jùmọ̀kẹ́ déwálé o ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ ìrìn òfò ìrìn òṣì ìrìn orí burúkú àbí o ti bẹ̀rẹ̀ so you, you are cheating on me àbí you are chasing on me wo ìkòkò ní gbómi kó gbẹ̀yìn kó gbàṣọṣọ èmi àṣẹ nulẹ̀ wà á ní nǹkan tí màá fojú ẹ̀ rí. wèrè tí ẹ ní kò ní kò ní strength. àgbẹ̀rẹ̀ ìṣòro. máa wọ ọmọ tálákà yan. máa wọ ẹ bá mi sọ̀rọ̀. wọ́n wọ́n wọ́n wọ́n tẹ fọ́ńtì let this be the last time the first and the last time in your life tí màá kó ń pariwo lé mi lórí ẹ̀yà àtijọ́ làbájọ́ ń ṣe tó máa ń pè mí lórúkọ fún ọ henceforth you put shift in my name shift shift mi ò fẹ́ gbọ́rúkọ mi lẹ́nu ẹ o dúró sí báyìí àwọn ọ̀rọ̀ tó lè bá àwọn bọ̀dá ẹ̀ sọ ìyá fámìlì pẹ́sẹ́lì inú àwọn fámìlì ta ló lówó tó mi báyìí ta lẹni tó lówó tó mi tó bá ní ẹ̀kọ́ tó fi ń bá olówó ṣe go and learn it go and study how to deal with olówó mi ò I am no longer what you used to call me ó bàjẹ́ o. That's why asking me, where is her? Where is her Domi? Where is Domi? Domi come. Jennifer is John. Sorry, I'm busy. Come here. Money, ah, money more than ten. Èmi ti máa ṣe fọ́sọ̀m lẹ́ẹ̀kan fọ́sọ̀m. Mo máa ní kọ́kọ́ ẹ̀mọ́ wọ́n báyìí kọ́kọ́ máa rìn kiri ní òwò báyìí. Kọ́ máa rìn kiri ní òwò á dẹ̀ máa lọ sí àwùjọ àti bẹ́ẹ̀ èmi ni mo ní owó mi and I will spend it anyhow I like idiot ọmọ ìran kírun mo mú ẹnu gọ́tà mo á pọ́líṣì wọ́n lo gold ó wá gbogbo ẹ̀ correct idiot wọnà òmùra ọ̀dà lẹ́yìn òwò wí no sense o ló correct na go mo ń meeting by the time ti máa padà sílẹ̀ mo fẹ́ rí oúnjẹ and never your mom let this be the last time tó máa bá mi sọ bẹ́ẹ̀ if not ikú pa ẹni. agbára agbára làwọn bọ̀dá ẹ̀ ń hello. ẹ ajá tí mo ní kó bá mi gẹ̀ẹ́tì yẹn. ajá ti máa jẹ́ one point five èmi náà ń ta èèyàn gangan torí ajá máa jẹ́ one point five. kàn bá mi gẹ̀ẹ́tì ajá ò bá jẹ́ local dog àjọ sí two mo ní kọ́ńtẹ́fẹ́ tí wọ́n ṣe ní compound yìí yes so that anybody bá ṣe orí burúkú máa kàn tún wọn lé àwọn máa máa rà sọ̀rọ̀ lé orí thirty five méjì ti wà ok five seventy àwọn ajá tó máa jẹ yín nìkan ọjà ajá jẹ ajẹnu ẹ idiot. ẹnìyàwó ló máa dà fún ẹ ẹnìyàwó ló máa dà fún ẹ. Hehehehe <laughs> ẹ jọ̀ọ́ ẹ má Daddy. please forgive him. Mummy, I know you are still hungry. Boy, ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì wọn. And èmi náà máa try láti bá wọn sọ̀rọ̀ to see if they will change. Mo sọ wá. It's fine. Come. Come, come, come. You know you're not supposed to be saying about this. It's fine. Mm -hmm. wèrè wo ló say Santa look, maja. yes baby. please uh, ìkan lára àwọn lẹ́mìí tí mo kọ́ níbi táwa. Come in, come in. Okay, thank you, baby. So, tó construction yẹn, wàá pé duplex. So, so this is the, uh, my kitchen, okay. the guest room so mo ń try wọ́n bá mi ń káwọn fọ́ ní ṣọ́ọ̀bù láti. easy easy àwọn ilé nǹkan. No, àwọn ilé mi fẹ́ kó sí ṣẹ́dá sitting room ó wà lókè so I cannot be using all this then another thing inú ilé I have somebody tó wá bá wa ṣe nǹkan tá a ṣe sára bọ̀ kò ní pẹ́ lọ wọ́n máa kàn wá ọjà pé o náà lọ́mú ṣe bọ́ sí sọ́mọ ẹ lè pàdé ara tó bá kẹ kò kẹ tó bá kẹ kò filẹ̀ kò jọ ẹ lọ ó ti yẹ. easy baby mi na easy. o ṣe kò jọ ẹ lọ so mo ò fẹ́ insult ẹ God bless so let's go let's come on this way up. mo gbọ́ dúró lẹ́yìn somebody come. ṣe èmi ni. ọ. Oh. ṣé èmi ni mo wá lo holiday nínú ọdẹ yìí. n bọ́ lọ́wọ́ àtàlà. Why you wayo da wayo ya wana Back no wallet wa. easy darling easy. no no mo n package ara mi i'm package myself. ṣe èmi ni o sọ pé this slot this whore this good for nothing filthy rat. Mm. tó ní kó má kí. like it. kí ni gbogbo eléyìí kí ni gbogbo insult yìí. èmi èmi èmi i don't like it now. èmi ni wọ́n sọ fún pé kí ni insult yìí ní ẹnu ẹ. nǹkan tó ṣe àyákò ẹ. nǹkan tó ṣe ó bí mi nù ara mo fẹ́ bínú sẹ́ ẹ báwo ni ọkọ tó máa fi òyìnbó kan ẹ̀ mọ́gi báyìí ó wá ń fọhùn tútù dáná mo ní kò ju ẹ lọ tó bá rọ́bìṣì ẹ̀ yóò rọ́bìṣì à bó àmì ẹ̀ ó ń gbé lọ́dọ̀ nìyà tó mo fẹ́ kó mo fẹ́ kó rọ́bìṣì ẹ̀ padà rọ́bìṣì à. ọ̀sẹ̀ ọ̀pẹ̀ tí wọ́n bá ti bí ẹ̀ dáa mm. àti tó bá ti bí mẹ́tàlá ẹ̀ dáa ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹ kó parí ẹ̀. ó bàjẹ́ ó bàjẹ́. ọgbà ọgbà èmi tó nílé yìí. ọgbà èmi torí ẹ lẹ́yìn. ọ̀dẹ̀ yìí ò lè jà kí ló ń ṣe tó pa bẹ́ẹ̀ mi. ìwọ gbà èmi torí ẹ lẹ́yìn. ṣé gíga ọmọ. díwọlé òkú méjì àbọ́lọ́run lé wà láìsàn láì ní àárín èmi àti ẹ eléyìí. òkú kan ló ń lọ òkú ẹbí ṣé mo sọ pé mo ọdún ẹni ṣé mo lọ́mọ ọdún ẹni. èèyàn gba ilé tí ò ń pe bébì àmọ́jọ ṣé mo jẹ́ máníjà ẹ̀ ni bó ìgbà ẹ̀wà dẹ̀ gbà ọgọ́. èmi. ọgbà. ìwádìí ọgbà èmi ọgbà èmi torí eléyìí. ọ̀nà ọ̀nà life you beat my heart. torí eléyìí déwálé. you beat oh, oh, what you do máa lọ ẹ o. torí eléyìí. kí ló tó ń pa kálẹ̀ eléyìí. ni ìwọ ṣe èmi for your information this is now the senior wife of this house. yes mo fẹ́ tún gbogbo ẹ̀ tó má já o tún ṣe yes mi O ilé mi. máa pín blow lọ́rùn. nínú ilé mi. i will give you hook up. dáàlì owó yẹn dùn mí o ọlá ẹ ní o. màá bẹ̀ màá ṣáájú ìgò ọ̀nà kìíní. go up níbo. níbo. mo gbowó lọ mo gba owó lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ fi kọ́lé yìí. you go there. tẹ́bi máa pẹ́ o. tó bá ṣe wèwè máa ṣe. i be missing you. Eh ilé yìí orúkọ ò sí ní. ọ̀ lọ́bì kọ́kọ́ ṣe ọ̀ this woman. tí bá rí gay sent me tí bá rí gay sent me. ọ̀rọ̀ orí pé orí pé ẹranko ni ẹ. mi mi mi dẹ̀ ń wọ̀nẹ́ mi mi ń wọ̀nẹ́ mi ń wọ̀nẹ́ o máa kó sí nǹkan wọ́n jọ ká lè mi mọ̀ pé ó yìí máa padà dá fún mi báyìí wọ́n jọ tí n bá mọ̀ pé ó máa dá fún mi báyìí ní life mi ò ní fẹ́ mú mi yes because ordinarily kò jọ ìyàwó olówó kò ní presentation ìyàwó olówó kò má ra ìyàwó olówó mú àwọn ìyàwó olówó tí mo mọ̀ wọ́n dey see their husband wọ́n máa worship wọn bí ọlọ́run báyìí but mi ò jọ anything lójú ẹ̀ o tún gbéraga for nothing o o tún ní gbéraga and whatever tó dà lẹ́nu èmi ni e, ìtì èmi náírà ń lò fún ẹ o láyà o ok <laughs> boss náà mama, ẹ gbá ó gbá bébì mi létí my precious baby òun náà ní síbà ẹsìn even àkókò manage ẹ ni ìgbà tó wó ti dé mo expect bí a kò slim down kó tẹ kóra jọ ìgbà ló wá ń sanra ló ń sanra ibo ló ń sanra kí ni èyí ẹ tó ń sanra lọ really my leg. ìwọ náà ìwọ náà tí ẹ ìwọ òun tí ẹ ṣiṣẹ́ oníjẹ ìwọ ṣáláàdì mọ́lẹ̀ tani tani wálé àbórí ẹ yìí ni mo ti wọ́n mo ní kó lè máa pè mí lórúkọ gọ́nà àdóòtì mi ò bá yàn ṣe tí bá lẹ́ni tí máa sọ pé kó pè mí lórúkọ fàmí lórúkọ it's not true i don't do nonsense with uh, people like you and this is my judgement ìwọ náà like like mother like daughter gbogbo ìgbéri láti gbà tó ti dé ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ kò pupa kò pupa ọkọ̀ dúdú òsì náà ni ó jẹun jẹun jẹun jẹun ò lẹ́rọ lára ò improve ò ga ò kúrò ò sanra ò ah! Ah! tẹ máa fi. Daddy, please, you promise to give me this Ìjẹ̀ṣà ah, ẹjọ́ yín kọ́ ká ní olè burúkú tí mo ní kó bá mi kó àwọn ajá yẹn wá ká ló ti kó wọn wá ń sìn by now àwọn àti pieces yìí bá you send these people away. ẹ ẹ madam yẹn corporate ìwọ náà corporate ó rí kí ọ̀gá mi bá ti ń kà lòlùkọ́ bá ti ń sọ̀rọ̀ wọ́n ti bínú tán rẹ̀ nù tí o fẹ́ lọ wọ́rọ́wọ́ ni àbí ọwọ́ eléle. sí ìyàwó ọ̀gá yín. ex wife ex àbí ọ̀gá mi. tó bá dé ta kó sọ fún gate man tó bá ti jáde cultivating. I don't want to. Right eh, now. Move this here, leave your daddy. Move this here, leave this place. Move this into your gbogbo. Move this. owó dọ́là. Ẹ dìde kẹ́dí àwọn òbí ẹ̀. Kí àwọn kílè kẹ́dí. Ṣé kí mi rọ fáńdù màdá? X mi ni na o ni rọ fáńdù ẹ̀. She's my ex. Get in this! Get Leave this! Leave this place! Leave this place! Leave this place! Get out! Come on, borí òsì tó ń borí. Ṣé ìyàwó lówó máa ń borí? Ọ̀dẹ̀ kò máa I don't want to see this house. I Àwọn òmọṣẹ́ jẹ́ òmọṣẹ́. Àní àjọ òpó ìfẹ́ gbogbo ẹ̀rù ọ̀nù lè. Take it away. Idiot. Ọ̀gá ń tí ìyàwó orí kan fẹ́ gbẹnu ọ̀nà mọ́. Èèyàn náwó náwó lé lórí kò yọ wèrè ẹ wo kí òun ni fọ́ọ̀sì ìyàwó olówó tí màá tó ń lo ìgò oníke ah. èlò ní ìgò ilé àwọn ìgò mẹ́ta five hundred owó òjò lára ẹ̀. awúsá gan ló máa ń ta awúsá ọ̀gá ìjọ mọ́ bínú mo ní ìbéèrè kí mo fẹ́ bí ni o gbogbo gbà kí n bínú lẹ́ẹ̀kan mẹ́wàá mọ́ bọ́yá ìbínú ni fi sọ àbí mí ni rẹ̀ lóòótọ́ kí ni ẹ pé ìfẹ́ ra ajá ni. ìfẹ́ kọ́ mo ti rà ni mo order ẹ̀ online ah. bó ṣe rè àti ọlọ́run ló the two of bulldog ọlọ́run lúgọ àti bó ṣe rè mo ti fún ọ lórúkọ fọ́ọ̀dẹ̀. kétúndé ọ̀gá ìmọ̀ kan ó dà ní pé iṣẹ́ ti fẹ́ máa sún mi díẹ̀ díẹ̀. ok. ẹ torí ẹ ń tì ń tì sọ fún mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé ìfẹ́ ràjá kan ti ránṣẹ́ sí mi láti ilé ìsàn jíṣẹ́ fún mi nù pé èmi ò mi ò ibi kí ajá bá ti wà ó kí n máa sọ̀rọ̀ à ń bẹ̀ pé ọ̀n rí pé ajá bù mí jẹ mo wá ń gbú káàkiri so bí n ṣe wá sọ̀rọ̀ ajá mo ti mọ̀ pé ọ̀dọ́ rin ni ọ̀fà ni ti fẹ́ gbà wọlé so mi wà mo rò pé ń ṣeré tẹ́lẹ̀ nù ṣùgbọ́n ìgbà kí n ti ọ̀dà ajá bẹ́ẹ̀ mímọ̀ kankan fẹ́ ṣe sí bóyá kí n sọ fún yàn tán pé kan dá owó ní padà pé ń ra jámọ́ ẹ̀mí bọ́n sí rè. ń bọ̀ lẹ́rù ẹ wà. ó wà ní yàrá kìíní kí n fi mí sí. ṣò wá lọ kó ẹrù ẹ̀yẹn báyìí wàá padà lọ bá ẹni tí ó ríran ẹ̀ sí ẹ̀ wà ló máa gbé lọ́dọ̀ ẹ̀. ọ̀gá ìmọ̀ jùùsì ajá torí lórí mi. kí ni èyí? ìjùùsì mi kí n tó jùùsì ajá kí ni èjẹ tó ń tojú bọ̀lé ológun kí ni èjẹ. èso ológun yàdúrà ni. yàdúrà ni. nǹkan kó bá dé ti rí bẹ́ẹ̀ kọ̀ǹfàmù ni àtòdì ọ̀run ló ti rí. mi ò sínú next of kin ò sí bẹ́ẹ̀ tó bá pa mí o kò pa mí dànù ò sínú next of kin na leave this place. Ah, leave this place. hello. ilé rajà. ìgbẹ̀yìn ló máa ń dolóko wàdà o orí mi má jẹ́ rí ìjà ìjì. yà. èrè ìjì ni àpẹ ah, débẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. kò jìnnà sẹ́ẹ̀ sọ́rí máa tó débi tá à ń lọ oorun yẹn gan pọ̀ díẹ̀ náà ni sọ́rí sọ́rí sọ́rí yẹ́yẹ́ gbégbégbé kọjá lọ sọ́rí sọ́rí. ọmọ tó bá mi rówó kò sí kọ́rẹ́ ìtẹ̀lé mọ́mi ẹ̀ can we be these people. sorry. Uh, uh, uh àwọn nìyẹn madam mi kọ́ rè ẹ ká san o ẹ ká san sà ṣe rántí mi mò ń bọ̀ sòrò ṣe wàá pa ṣe rántí mi ẹ rántí mi ah, ah. ìwọ náà rántí mi. rárá sà ẹ ká san sà mi ìwọ sí o. Ah, ìwọ náà mọ̀ mí èmi ni ó bá rówó about five months back tèmi àti DPO fi wá sílé yín. ó ó ó ó ó ó ó mo ti rántí ń sìn mo ti rántí àwọn. ẹ fẹ́ ọ̀lẹ́ sá. kí ló wá ṣẹlẹ̀ ibo lẹ ń lọ pẹ̀lú bá ṣe ń travel ni. mi ò tiẹ̀ dẹ̀ travel ẹ̀ wò ibẹ̀ ni bọ́ọ̀sì ti gbé mi bọ́ọ̀lẹ̀ ń sìn ọ̀dọ̀ àǹtí mi kan tó wà ń bẹ́ẹ̀ ni mò ń lọ ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ ṣá. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. bẹ́ẹ̀ ni sá. ọ̀rọ̀ yẹn ó máa wù mí ká sọ. ẹ jọ ẹ need láti wọnú mọ́tò pẹ̀lú mi ẹ jọ. ibi tàdé ń lọ òjìnà mọ́. ẹ tiẹ̀ wọnú mọ́tò nà. madam pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ayọ̀fẹ́ it's good to see you again. Ewo, wo inú mi dùn bí mi ṣe rí yín lẹ́ẹ̀kan wípé ọlọ́run ti mọ èròǹgbà ọkàn mi ṣe rí bí mo ṣe rí yín ọlọ́run ká dára ẹ mo máa rí yín nù sincerely then mo fe fàsìkò yìí mo fe fi bẹ̀ yín ẹ má bínú sí mi mo ṣẹ̀yìn gidi gan-an àyànfẹ́ i'm so sorry ẹ má bínú the last time tí mo wá sọ́dọ̀ yín yẹn lẹ́yìn ìgbà yẹn tí mo kúrò nǹkan ò lọ bó ṣe kó lọ sincerely nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ and um, ẹ dẹ̀ in this part of the world tí nǹkan ò bá ti lọ bó ṣe yẹ kó lọ a máa wí pé ẹni tó bá yẹ kó tọ pásítọ̀ lọ á tọ lọ ẹ bá fẹ́ mi tọ àfáà lọ àtàfáà lọ one and all like that so I had to meet my pastor mo consult pastor mi pásítọ̀ mi wá jẹ́ ó yé mi wípé mo ti ṣẹ̀yìn pé mo ṣẹlẹ̀ dàrú torí mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ wọ́n wá ní nǹkan tí mo fún yín yẹn ipò kéré gidi gan pé kò yẹ kí n fún yín ní nǹkan tó kéré báyẹn so in a nutshell wọ́n ti sọ fún mi pé bọ́lọ̀ ń kádàrá ẹ̀ wípé mo gbọ́dọ̀ ṣe nǹkan fún fámìlì yín I tried my best mo padà sílé ọ̀dọ̀ yín mo para para para para ìgbà tí mo rí pé gbogbo ẹ̀ ó prove abortive mo meet àwọn neighbors yín àwọn tẹjọ ń gbé ládùúgbò wọn láwọn ọmọ ibi tẹ ẹ wà wọn láwọn ọmọ wẹ́rẹ́ àbáwọn ti ní wọ́n tún béèrè pé ṣé wọn ò ní fóònù nọ́mbà yín ni wọ́n ní àwọn ò ní báwọn ṣe lè contact yín ah madam mo para o mo para o tẹ́lẹ̀ kan nígbà tí mo fi rí yín ẹ sọ wípé ọ̀dọ̀ sísítà yín lẹ̀ lọ right ẹnì tó sọ pé ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ right ọ̀rọ̀ tó pọ̀ níwèé kọ́bọ̀ yẹn mo fẹ́ bọ̀ báyìí kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sá. ẹ ṣe mọ òótọ́ ni pé ẹlẹ́rìí lọ sọ́dọ̀ wa pé ẹ parapara ẹ bá wa ẹ tíráì láti gba nọ́mbà kò sẹ́ni tó ní nọ́mbà wa òótọ́ ni ẹ ṣàmù pé ilé ibẹ̀ yẹn náà ni èmi àti ọkọ mi ń gbé ọlọ́run dẹ̀ tiẹ̀ tí kò sí nǹkan kan ọlọ́run tí gbàdúrà wa tó bẹ̀rẹ̀ jù bẹ̀rẹ̀ lọ. ọ̀sán kan orúkọ bí ọlọ́run ṣe gbàdúrà ọkọ mi nìyẹn. good one ọlọ́run ṣe. bó ṣe win contract mi àṣeyọ òwú ọlọ́run tó bá ṣe kúrò níbi tí a wà yẹn nìyẹn tẹ́ ti wá wúwo fún wa yẹn lọ́wọ́ ti bẹ̀ àwa lọ sí ilé ọ̀dọ̀ tiwa. Hmm. And since we're moving on well. Bọ́kọ̀ mi ṣe dé gbé wà ìdérè rẹ̀. Ẹ má sunkún. Mommy, please don't cry. Ẹ sunkún. Ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún mi kó lè bá yé mi. Ẹkún yìí máa disturb conversation wa. Ẹ má sunkún. Lẹ́yìn ìgbà tá a kúrò ní tá a kúrò ní ilé tá tẹ́lẹ̀ tá a move sílé tuntun mo lè notice pé ọkọ mi mo lè notice pé ọkọ mi ó yàlẹ. ẹ má sunkún ẹ jọ ẹ má sunkún ẹ má sunkún. gẹ́gẹ́ bí ìyàwó rere ìjọ tí o sí nǹkan kan nídọ̀gà rẹ nìkan nídọ̀gà rẹ àtẹ̀gbà ah, ah, ah, nídọ̀gà rẹ àti kúlíkúlí sá. ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ ká calm down ẹ calm down ẹ calm down Oh yeah, don't worry. I'm yín. mo dẹ̀ kọ́kọ́ mi tí wọlé mo ní kó ti yàlẹ̀ mo ní kó jítọ̀ mi kí ló dé fún ọkọ mi ò dẹ̀ ṣe mí ní kò ṣe mí jí dẹ̀ da irú mi àtọmọ. are you for real? kò dẹ̀ jẹ́ irú kan sí ta. are you for real? <laughs> jeez abànà madam ẹ má sunkún. mo sọ kọ́ ẹ má sunkún ẹ calm down I calm down mo wà pẹ̀lú yín. ó ti dèrè mi àtọwọ́ síta ni èmi. Oh no, ni sá ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mo là ń lọ. cold one cold one. wọ́n ní bá tiẹ̀ wà lọ́dọ̀ mi for a while tí màá fi get and me together èmi náà fi lè rent a room to contain. ẹ má sunkún ah, ẹ má sunkún mọ́ pé ẹ ti rí mi ọlọ́run fẹ́ nu mi jẹ yín ẹ ní láti sunkún ẹ̀ ṣe rí bọ́kọ̀ ń ṣe dẹrù yín síta yẹn ọlọ́run fi ṣe sábàbí fèmí ni láti rí yín torí mo ti dààmú láti wá yín tí mi rí yín tọkọ yín bá dẹrù yín síta lé ní èmi kò rí yín lẹ́yìn báyìí ọlọ́run ti nu omijé yín nù ẹ má sunkún ẹ lọ sọ fún ẹ sọ fún mi lẹ́ẹ̀kan pé ọ̀dọ̀ sísà yín lẹ́nu àbí right ẹ wá nílò ọbẹ̀ mọ́ I have a three bedroom apartment kí n máa fún yín kọ́kọ́rọ́ ẹ̀ ó ti di tí láti ẹ̀ ti ń gbé bẹ̀ báyìí báyìí ẹ ti ń gbé bẹ̀ ẹ má èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín kí lẹ̀ ń dúpẹ́ fún ẹ ti di tí yín báyìí kẹ́ máa sún bẹ́ẹ̀ àánú àánú nínú àyànfẹ́ sit down ẹ jókòó ẹ Ah ah! ẹ ah, do you see? jókòó tí mo sọ fún yín the last time ni ọlọ́run dá yín fún yà ṣẹ́rí ọmọ yín yìí ṣẹ́rí education àyànfẹ́ mo rẹ́rì àti sponsor ẹ̀ tá a fi dé university level tó bá wà àti ṣe masters bó wà àti ṣe phd tó bá sọ pé ó yá ìlú òyìnbó ló wò ó lọ mo máa sponsor ẹ so ẹnu mi jẹ inú ẹnu mi jẹ inú ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún madam abba ẹ má sunkún. my dear kí ló sọ pé o fẹ́ bá mi discuss. ó ní contract kan ní ọ́fíìsì wa tó ń sọ so mo dẹ̀ fẹ́ kàn build ẹ̀ fún ẹ ó ṣàmọ̀ pé gbogbo contract tó ti máa ń get ọlá mi ọlá ọlọ́run náà. that is my baby o <laughs> ṣe my dear ok mo ń gbọ́. so contract yẹn actually kò ṣe pé nǹkan tó rí lè bẹ́ẹ̀ yẹn náà ni bọ̀ bó ṣe ń sọ ní ọ́fíìsì mo lè rò pé mi fẹ́ kó fò wá dá highest bidder òun ló máa need láti gbà. ok bí èlò la ń sọ ń pa contract yẹn ma because mi wa when it come to business etí mi máa ń sáré nù so contract yẹn ma ó tó bí èlò. five hundred million. jehovah jehovah my dear yes yes mo mo mo interest mo ní interest báyìí mo ní interest tí bá ti gbọ́rọ̀ báyìí ara mi máa gbọ́n ni. ṣó máa lè ṣe báyìí because tó bá ṣe ìdùnnú mi ìdùnnú ẹ náà ló máa jẹ́ at the end of the day má má bẹ̀rù question lọ́wọ́ mi mọ́ ilé ìgàn already ti sú mi ilé ti sú mi mi ò like mo fẹ́ ká tá ti ṣe irú contract yẹn sí tá a ń bẹ̀ máa tún kọ́lé mi à lọ irú business ọ̀dọ̀ ṣẹ́ máa fún ẹ lówó èmi náà fẹ́ ra mọ́tò mi. baby calm down okay, okay, okay, okay. issue tó wá wà ń bẹ̀rẹ̀ sí ni pé nínú five hundred million yẹn problem tó kàn wá ni pé a ní láti sort ten percent fún àwọn executive tó wà in charge. Hmm, that is not a problem tá a bá ti just fifty million ẹ táwa ti parí contract àmà accept àwọn yẹn wọ́n sábà ti lè parí contract àbàtọ́ fún alóba tàgbà báyìí màá yọ sí àtọ̀dọ̀ wọn fún ọ mo ṣe mi ṣe máa ṣe business máa kọ́ fún ọ ní fifty tọ̀dọ̀ àlọ́ four fifty mo lè ná four fifty gan tán. baby calm hmm? down ṣọmọ àwọn tó ní àwọn tó wà in charge kìíní yìí wọ́n ní láti gba fifty million cash at hand ìyẹn ló máa lè jẹ́ kán award ẹ̀ fún ẹ pé ìwọ ló máa win ẹ̀ wọ́n ṣe èrè ní báwo ẹ̀yin ṣe contract ọ́fíìsì yín bẹ́ẹ̀. mo ṣe máa ń ṣe nìyí owó náà fi máa ń wówó ah, ìwọ náà wò fifty million péré ó dẹ̀ máa gba five hundred million. má fi má fi péré sẹ́yìn fifty million ó mọ iye zero tó wà ń bẹ̀ ní báwo máa sọ pé fifty million péré. owó la fi máa wówó. ẹ owó yẹn náà ni mò ń wó bọ́dé mo fẹ́ fifty million báyìí gbogbo owó tí mo ní bẹ̀rẹ̀ gan initially àti kọ́lé bẹ̀ kọ́ everything kan tó kún bẹ̀ small change calm down tá fi irú lẹ́yìn sìn tá fi dúró á máa rà tó jù báyìí a máa fi ilé ìwò dúró. a máa fi ilé ìdúró náà a lè máa rí ìtọ́jú bẹ́ẹ̀ lọ a máa kọ́ ìtọ́jú bẹ́ẹ̀ lọ a lè ra mansion a lè lọ lẹ́kì a lè lọ ra anything tó bá wù wá. ilé ẹyọ kan tí mo kọ́ náà lélẹ̀. ilé ẹyọ kan tó kọ́ lélẹ̀ bó tá a bá ti fowó yẹn sọ̀tẹ̀ a máa ra ìtọ́jú báyìí lọ. ṣe wait wait because ẹ eh, tó bá yẹ pẹ́ lómi ló ń bá mi sọ mo lè fún gbàtí but because you are wait no because you are my baby and I trust you. Ah. o ṣọ́ pé deal yẹn correct bébí mo tiẹ̀ fẹ́ béèrè pé ṣé o trust mi ni. Hmm. Ah. Ah. Ah, fifty million màá fi lè dúró lè. a máa rà tó jù yẹn lọ bẹ́ẹ̀ má gọṣẹ yẹn a máa wà fáṣẹ àjọ eléyìí lọ. kí ló ń ṣe kí ló ń ṣe. Oh, má gbórí mi síbẹ̀. ní eh. oh, iṣẹ́ ti accept ẹ̀ bẹ́ẹ̀ accept. tó bá ti gbà náà ní pé point mi tó bá ti gbórí mi síbẹ̀ báyìí àmọ́ ara tó jù yẹn lé ló ní fifty million nínú gbogbo nǹkan tó ní àbí kí ló feel. it's alright it's alright so so ah ìwé ilé ẹ̀gọ́ mi tẹ́ ọmọ mi tí wọ́n ní ẹ̀wà sí wa. ẹ ibo ló wà ká sáìn ẹ. Hmm, tábà ti dò oh, ó oh, mi tó ń ṣe mi ìwé ni ká ṣe náà. i love my baby ah. pẹ̀lẹ́ my dear. Oh, okay oh. it's alright but please promise one thing o please mo follow n bẹ o contract yẹn bọ́ sí o. no o máa bọ́ sí i àtàbá ti lo fifty million kilo ló wà five hundred million cash. <laughs> okay sorry èmi ló máa open supermarket. ẹ kò máa bẹ mi n tí wọ́n èèyàn ò lè ṣe díẹ̀ kò mọ kò mọ business kò mọ anything. kíkiri ayọ̀ kò tọ̀ mí wá mi ò fẹ́ ìjà ìjì. ṣé bí mo sọ fún ọ pé bàbá rẹ yóò ṣì wà. àyànfẹ́ ọmọ mi ò tó tó ń ronú ni. kí ni ọ̀tọ̀ rò ìjì ṣé irú ìgbésí ayé tèmi àtàwọn òbí mi gbé e ló dá ó dẹ̀ jù ọ́ so bàbá mi náà dolówó káwọn náà ti ẹ̀dọ́ lọ́rọ̀. kádàrà bàbá rẹ ò lówó látọ̀ látọ̀. àmọ́ ìjì nǹkan tẹ́ lè ṣe ni mo mọ̀ wípé nǹkan tẹ́ lè ṣe ni ẹ lè sọ wọ́n dolówó ẹ jọ. ha àyànfẹ́ tí bàbá rẹ bá lówó lọ́wọ́ ìyá jẹ yín. Ah, ìyàwó ló máa jẹ wá tí ó ti ń jẹ wá báyìí at least owó díẹ̀ bá tiẹ̀ ṣì wà lọ́wọ́ wọn àṣírí ṣì máa máa bò ó irú ìgbésí ayé tá à ń gbé yóò wù mí ẹ̀ oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mu tọ̀sán ò bá ta lẹ́mu. bàbá rẹ yóò ṣe ayọ̀ yọ ẹ̀yin ọmọlẹ lè lówó lọ́wọ́ tẹ̀lé mú bàbá yín kúrò nínú ìyà bàbá rẹ ò kọ owó ṣùgbọ́n afúnlálágbára ọmọ kan ṣì ṣèwọ. ẹ tiẹ̀ ṣì jẹ́ kán níná tó bá ní tó bá kù ọ̀rọ̀ ẹ̀yìn ní ẹ̀jọ́ ẹ sọ wọ́n dolówó ìgbésí ayé ìhó ti sún mi. mo ti gbọ́ o àṣẹ gùn ṣùgbọ́n tí nǹkan bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ mi ò lè dá sí o. kókó ní ṣẹlẹ̀. ìwọ ló sọ pé o fẹ́ kí bàbá rẹ lówó kí bàbá rẹ lówó lọ́wọ́ àyànfẹ́ Elédùmarè kì í rò bí ọmọ ènìyàn ṣe ń rò ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí sánmà ṣe jìnnà sí ilẹ̀ bẹ́ẹ̀ ni ìròyìn ọlọ́run ṣe jìnnà sí ìròyìn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè owó lọ́wọ́ ọlọ́run tí kì í fún wọn ní oníwó nítorí kó ti rí ọjọ́ ọ̀la wọn kó wọ́n ṣì wà àìmọye ènìyàn ló so sọ́lọ́ ọlọ́run káàkiri gbogbo àgbáyé láti ní owó lọ́wọ́ ṣùgbọ́n Elédùmarè kọ̀ láti fún wọn lówó nítorí tó mọ̀ pé wọn ò ṣì wà ìdìdí Baby. Hello, baby. I'm home. Jenny, baby. Jenny, baby. Ambulwawa. Check up. Check up, boom. Ah, ah. Jenny, baby ó jẹ́ ah, ah. ní gbọ́lọ́mọ yìí wà ah. ẹgbà mi àbí irú kí ní ká pélé wardrobe is empty ó ti kó gbogbo ẹrù ẹ̀ ó tún kó àwọn ẹrù mi kan mọ́ ṣó lọ fún laundry ni Ah, gbogbo àwọn tó kó yẹn náà dọ̀tí náà gbọ́dọ̀ wá kó gba aṣọ lọ́bẹ̀ kọ́ wọn jẹ́ pé àbí ọkàn mi yẹ̀rọ ìròkò ìjàre kò lè jẹ́ nǹkan tí mò ń rò. Ah, ah. I'm not allowed to call this number. Kí ló ṣẹlẹ̀? Nígbà ò sígbà ò yẹn. Ha! ẹ dúró lẹ́mi ah. àbí ṣé ká sọ pé Jennifer ṣé ká sọ pé wọ́n gbà mí ni ká sọ pé wọ́n á gbà mí lẹ́sọ̀ àṣùn pé wọ́n gbà mí ah. mo fẹ́ dolo sí nìyẹn ah, Jésù Jésù Jésù jésù jẹ́ à ah, olúwa olúwa olúwa ṣàánú mi jésù ṣàánú mi à ah, mi ò gbọ́dọ̀ à ah, mi ò gbọ́dọ̀ padà sínú ìyà olúwa olúwa ọwọ́ mi go fingerprint mo ṣiṣẹ́ má bá torí ọlọ́ à jẹ́ jẹ́ jẹ́nífà ẹ̀ jókòó. Calm down, calm down, calm down, calm down, calm down. Hmm bébì mo ti ráṣọ bébì mo ti ráṣọ bébì mo ti ráṣọ Ah. Hey. Ah. Ọ̀tá fẹ́ yọ mí. Ọ̀tá ti fẹ́ yọ mí Olúwa. Olúwa, má dà mí padà sẹ́sẹ̀ ìgbàgbọ́ mi ó ti mú mi lára dá mo ti mọ màlẹ́ka tó ń bọ̀ mí màlẹ́ka tó dá mi. Ah! kí ni àwọn olówó máa ń jẹ báyìí ná ilé ilẹ̀ wọn ilé ilẹ̀ wọn a máa rùn bíi mọ́ṣúárì ni ìjẹkújẹ ti pọ̀ jù. Ah! èmi a ah, ló máa ṣe o <laughs> èmi ọba àlú kan èmi tó jẹ́ pé ah! èmi tó jẹ́ pé ah! èmi tó jẹ́ pé tí n bá wọ tí n bá wọ tí mo wọ club wọn kì wọn kì í gbà káwọn èèyàn jókòó láyè mi màmá afẹnẹsí sanwó mo wá mú mi rìn á ah, olúwa nígbà wo ni ó dá ìgbà padà fún mi olúwa ẹ ṣàánú mi tẹ bá fún mi opportunity mi màá lò dáadáa mi ò ní lọ club mi ò ní gbólójó mi ò ní gbé nǹkan kan ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi á ah, the bad thing in life is to be rich and be poor again how many years mo fi jìyà how many times ni mo fi gbádùn tí mo tún ti padà sínú ìyà padà again ẹ ti ẹ̀ jẹ́ kí n long period nínú ìgbádùn yìí Ha. Ah, Emi. Emi, tó yẹ pé tí n bá wọ club tí hype man bá bẹ̀rẹ̀ sí ní pé orúkọ mi báyìí mo máa ń fi gbèmí ò lè broke mọ́ láyé tí màá fi kú ni tí hype man máa fi gbogbo èèyàn lè mí nìkan náà máa pè wọ́n máa pè èmi tí máa ń fẹ́ nẹ́ sí sanwó èmi tẹ́yọ́ bá gbé àzú mi wọlé báyìí tán gbé pósí máa ń gbé pósí mẹ́rin jọ kan náà láì sìnkú anybody wọ́n máa ń fi pósí gbọ́tí wọlé fún mi báyìí ah so wọ́n ti sáré paná wọ́n ti paná wọ́n ti paná shrine mi nìyẹn ọlọ́run kí ni mistake ti mo ṣe ẹ̀ ti ẹ̀ correct mi ẹ̀ warn mi ẹ̀ kò sí first warning kò sí second warning kò sẹ́ni warning ẹ̀ kàn fún mi red card bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ gbowó lọ́ mi ẹ dá mi padà sí position yìí it's not it's unfair ẹ jọ náà ẹ jọ ẹ jọ please mo wá wo time mọ mi èmi mo wá da mọ mi táyé mo ń wo time mọ mi pure water omi twenty five naira over one hour ló ti wà lọ́mí báyìí nísìnyí báyìí mi ò dẹ̀ jẹ́ anything látàárọ̀ ah ah. Hmm? kíni ẹ̀. ah ah ah kí ló kí ló ah ah kí ló sáré ṣojú kí ló kí ló ṣojú mi nísinsìnyí ẹ gbà mí ẹ gbà ah ah. Ah, ṣé bójú ah, ṣé bí ojú èèyàn ṣe máa ń fọ́ lélẹ̀ ta ló paná ta ló ah. ah ah ah ọlọ́run mo ah mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ yín sìn ní ewo ah olúwa olúwa ìṣàánú ewo tún lè ojú ah ṣé. ẹ jọ mò ń gbọ́ dàdí ta ni ẹ o. adéwálé. èmi àyànfẹ́. ah adéwálé. àyànfẹ́ àyànfẹ́ ah adéwálé. ìyá àyànfẹ́ ah àyànfẹ́ mi dà. daddy what is wrong with your eyes. ọwọ́ àyànfẹ́ ni mo fi sọ́wọ́ ẹ yẹn. ah báwo lẹ́yìn mọ̀ pé bí mo wà. ah. Adéwálé báwo ló ṣe wá báwo ló ṣe dà báyìí báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló báwo ló ṣe wá rí báyìí. ìyá àyànfẹ́ àyànfẹ́ ẹ dáríjì mi ẹ dàpọ̀ ẹ dáríjì mi ẹ kàn wó ẹ kàn wó láǹkankan mọ́ mi lára. Ah, ìnira yìí pọ̀ látìgbà tẹ́ ẹ ti lọ ìyà tí mo ti rí ti kọjá ìgbádùn tí mo jẹ àmọ́ kò mọ̀ pé ó dàbí pé mo ṣẹ̀yìn ni ẹ ẹ ṣàánú mi. Ah. Ibei, Ibei, lọ́dọ̀lọ́kù àdá o. hey, mommy cannot lie. Mm-hmm. Now carry me waka last Carry me waka alone. Okay, tiẹ̀ dáa, ó dáa. Sọ òṣè orí burúkú tó ṣẹlẹ̀ tí mò ń pẹ̀ látàwà bẹ̀. Pẹ̀lú I'm already rédèrèdè, àwọn ọmọ ọ̀rọ̀ dọ̀rọ̀dà, àwọn ọmọ ọ̀rọ̀ àwọn ọmọ òfò tí wọ́n lóbi. Ah, Sọ òṣì tó ṣẹlẹ̀ àbí? Ah, ó tiẹ̀ dáa ẹyọ̀kan òtún ká ẹ mọ́ odidi méjì ló gbé. ah hey, hey, I don't wait I don't understand what's happening here who is this ta ni why is she shouting ah lẹ́tọ̀ pa ọlọ́wà lórí kí ló ṣẹlẹ̀ àwọn ọ̀nà ní obìnrin alóbìnrin náà kí ló ṣẹlẹ̀. sori wà tó ah. wù yẹn àwọn tí ò lẹ́kọ̀ọ́ náà máa ń wù wá. tell her na make her come wetin happen why dey shout calm down who be this. ẹ mẹ́ntẹ́ bá sọ̀rọ̀. lójú ajé ẹ̀ àwọn ọmọ òfò tó kó kù ní ọwọ́ ta ní. ẹ tètè sá mi. ọjọ́ yìí wọ́n ti ṣe. ọ̀gá ọkọ mi ọ̀gá ìwọ òṣìṣẹ́ ìṣẹ́lá ìṣẹ́lá ìṣẹ́lá nísùrù nísùrù nísùrù nísùrù jọjọ́ yọ lọ nísùrù.